tún kí wa o mo kí wa bí mo ṣe máa ń kí wa káàkiri orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé níbikíbi tẹ́ ti lè máa gbọ́ mi kedere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 bákan náà mo sì dúpẹ́ o fún gbogbo ẹ̀yin alátìlẹyìn mi káàkiri ti ìbútòrò orígun mẹ́rẹ̀ẹ̀rin àgbáyé ẹ̀tọ́ sí pé ẹ̀yin gangan ni olùkọ́ àgbà ẹ̀yin gangan ni Laji Abbas ẹ̀yin ń dá aṣọ orú wa. Thank you fún ìmọ̀ ẹ̀sẹ̀ ń darapọ̀ mọ́ wa o fún ìgbà àkọ́kọ́ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá ẹ̀yin náà ẹ máa bá wa sí àètò ẹ máa bá wa fi sọwọ́ káàkiri ti ìbútòrò àgbáyé fún àwọn ènìyàn wa kí wọ́n bá lè jẹ ìgbádùn ìtàn Yorùbá eléyìí tá à ń ṣe ní ogúnjọ́ oṣù kẹrin ọdún twenty lọ́wọ́ báyìí Eh, pẹ̀lú o pẹ̀lú pẹ̀lú abala méjì ọ̀tọ̀ọ̀tọ̀ ìní abala ètò ìtàn yorùbá ẹ̀rí abala àkọ́kọ́ òun náà ni abala àmọ̀dájú níbi tá a ti máa sọ fún wa nípa àṣìwé ọ̀rọ̀ tàbá sì gbọ́ ọ̀rọ̀ tàbá sì pa òwe tàbí àwọn nǹkan àmì ńláńlá ní ilẹ̀ yorùbá ẹ̀ wá rí abẹ́lẹ̀ lẹ́ẹ̀kejì òun náà wá ní o abala ìwádìí ìjìnlẹ̀ léyìí tó ṣe pé ìtàn tó jẹ́ ojúlówó tí kìí ṣe àlọ́ tàbí àròsọ tá a gbẹ̀yẹ̀wò yẹ́bẹ́yẹ́bẹ́ tá a sì tọpinpin tá a ṣe ìwádìí iná ni a máa ń sọ níbẹ̀. Bacana, ô. a rí i pé a lè wá sí orí ètò ní àná nítorí pé bá a ṣe máa ń sọ fún wa ò ní gbogbo ọjọ́ àìkú ọjọ́ Sunday a máa wà ní orí ìkànnì rédíò amútajérò ní aago mẹ́sàn-án alẹ́ sí aago mẹ́wàá lórí ètò ìtàn Yorùbá eléyìí tí à ń ṣe ní orí rédíò ni a máa ń wà ńbẹ̀ tá a ti máa ń ṣe ètò ìdènà tá a fi lè wá sí orí ètò ní àná. ọmọ méjì ojú tó lé ojú tó kò mí ọmọ wọlé bọ̀ máa bọ̀ ń kalẹ̀ máa bọ̀ ń kalẹ̀. ẹ ẹ ọ̀kadà ọmọ méjì a sì kú ètò tàná torí pé àwọn èèyàn mọ̀ wọ́n pé a sì ti sọ láti ìjẹta náà tẹ́lẹ̀ yìí pé a ní lè wá sí orí ètò lábala àmọ̀dájú èmi kí ló mú bọ̀. bàbá ẹ yorùbá máa kòwé pé igi tó tọ́ kan kì í pẹ́ ń gbó. Hmm. igi tó tọ́ hmm. kì í pẹ́ ń gbó. Hmm. àyè tí ẹ ń pè wá ẹ jẹ́ ká ẹ jẹ́ ká bẹ́tò débì kan ẹ ti ń pè wá sórí whatsapp ẹ jẹ́ ká bá ètò débì kan torí ẹ já tẹ̀lé ìlànà àti òfin ètò yìí èmi èé ṣe àwọn tó máa ń dí àwọn èèyàn tí máa ń sí àwọn èèyàn ní orí ojú òpó tó pé á búlọ́ọ̀kì yẹn kò lè ju òpó ṣùgbọ́n ẹ jẹ́ ká tẹ̀lé àwọn ìlànà tá a bá ń fún wa kì í ṣe pé bàtà eléyìí ṣe kí ní ètò ìtàn Yorùbá la pè é kì í ṣe táwa máa tá a mọ̀ sí tòun tẹ́ mọ̀ pè wá ẹ jẹ́ ká fara balẹ̀ ká gbọ́ ìtàn tá a bá fẹ́ sọ tá a bá wá parí ètò alẹ́ ìbéèrè máa ń wà àti kìíní ṣùgbọ́n béèyàn bá ń pè wá òǹtọ̀ kan tan ọ̀ǹtan rẹ̀ ni. ọmọ méjì Yorùbá ní igi tọ́tọ́ kì í pẹ́ ń gbó hmm, bẹ́ẹ̀ ni torí òwe ni Yorùbá fi pa ẹni pé àwọn igi tó bá dára kì í pẹ́ ń gbó bí àwọn bíi igi ìrókò bí àwọn bíi igi ayùnrẹ́ bí àwọn wọn pọ̀ bá àwọn oríṣiríṣi àwọn igi tó máa fi ń lò fún nǹkan ọ̀ṣọ́ ilé ilé Yorùbá ń sọ̀rọ̀ nípa rẹ̀ wípé igi tó bá tọ́ o kì í pẹ́ ní igbó orí kì í wá ṣe wípé wọn èé pẹ́ ń gbó sórí tí ó bá dàgbà gbogbo wọn ò lè lò ó ṣùgbọ́n àwọn igi tó wúlò tó ṣe wípé tó bá ti wá pẹ́ wọn ò gé wọn ò lò iná fi pa òwe o wọn á sì máa pa òwe fẹ́ni ire nígbà ẹni ire bá lọ tó ṣe pé ìlú ìlú ń gbádùn rẹ̀ àdúgbò ń gbádùn rẹ̀ ilé ń gbádùn rẹ̀ ẹbí ń gbádùn ara ń gbádùn rẹ̀ orílẹ̀ ń gbádùn rẹ̀ wàá wá ní igi tọ́tọ̀ kan kì í pẹ́ ń gbó ṣùgbọ́n nínú igi tó tọ́ tí ì pẹ́ ń gbó ọ̀pẹ igi tọ́tọ́ ni ọ̀pẹ a sì máa pẹ́ ń gbó bí èèyàn rere ṣe wá ní ìwúlò òun náà ni ọ̀pẹ ní ìwúlò mo rò pọ̀ ń dè bí èèyàn rere ṣe ní ìwúlò òun náà ni ọ̀pẹ ní ìwúlò o ò rí ọ̀pẹ a máa ń yọ epo ẹyin rẹ̀ láàfin tàbá fọ̀ tán ààyò epo ń bẹ làgìdì ń bẹ lára rẹ̀ èèsàn ń bẹ ń bẹ iná látúntì tá à ń pè ní ògùsọ̀ àtúnyọ ọ̀wọ̀ ń bẹ mọ̀rìwó rẹ̀ a máa ń lò ó bákan náà ọ̀pẹ fúnra rẹ̀ wọn a máa la òun náà wàá máa fi ṣe wàá máa fi rólé wàá máa fi ṣe pákó àwọn igi tá a fi ń kanlé bákan náà wọ́n tó ń yọ ẹmu lára rẹ̀ pẹ̀lú sọrí pé ọ̀pẹnu ìwúlò ń bẹ lára rẹ̀ a sì mọ pẹ́ńgbó hmm, bó ṣe nínú ní abala àmọ̀dájú. lóòrí ká tó wá bọ́ sí abala ìwádìí ìjìnlẹ̀ Yorùbá ní yinyinyin kẹ́ni sèmíì ó jẹ́ ń fẹsẹ̀ kan kí n kọ́kọ́ dúpẹ́ o kí n dúpẹ́ lọ́wọ́ àwọn tó ṣe wípé àwọn ni wọ́n jẹ́ ká máa rí wa wò wọ́n sì jẹ́ ká máa rí wa gbọ́ àwọn alátìlẹyìn ètò ìtàn Yorùbá káàkiri tìbútòrò àgbáyé àwọn ni wọ́n ṣe agbátẹrù ìtàn tí à ń wò yìí alákọ̀ọ́kọ́ mo dúpẹ́ lọ́wọ́ olúwa ní sọlá àárín ọlá ọ̀kánbí ẹ̀ láti ìlú United Kingdom bákan náà mo dúpẹ́ lọ́wọ́ alabi bashir láti united kingdom bákan náà ìgbàgbé rẹ ò yá dáadáa olóyè èrèlú bọ́láńlé kùkù erelu ààrẹ ọ̀nà kakanfò gbogbo ilẹ̀ yorùbá ìlú amẹ́ríkà ni ìyá fi ṣe ibùgbé bákan náà mo dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba ọmọ ọba àwọn ní àmọ́ ìdárúkọ àwọn ìlú amẹ́ríkà náà ni bàbá mi ṣe ibùgbé bákan náà mo dúpẹ́ lọ́wọ́ sunday adeniyi ní ìlú united kingdom ìgbàgbé rẹ o bọ́lájí eégúnjọbí ní orílẹ̀-èdè amẹ́ríkà bákan náà ní ìgbàgbé abdulrahman akínsemẹ́yìn ní orílẹ̀-èdè austria ni àwọn wà bákan náà mo dúpẹ́ lọ́wọ́ taofik ajibola ní orílẹ̀-èdè france àwọn ti faransé nù ní ìgbàgbé àbáyọ̀mí ọ̀kan làwọn lórílẹ̀-èdè tiwa nàìjíríà ni ọ̀kan làwọn wà o ní ìlú abia lọ́ọ̀ ni àwọn wà bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ sulaiman adẹ́nẹ́yẹ ní ìpínlẹ̀ Èkó ni òun wà ní ìwà gbàgbé ọ̀rẹ́ mi pàtàkì pàtàkì Túndé Òrówùsì ọmọ ọ̀run ajẹlẹ̀ ní ìlú United Kingdom ní London lọ́hùn kò sí mo sì wá dúpẹ́ lọ́wọ́ gbẹ̀ tí wọ́n á gbàgbé bàbá mi o Dọ̀tun Fámákinwá Dọ̀tun Fámákinwá ní orílẹ̀-èdè India bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ bàbá mi torí pé bí ajá bá lẹ́ni lẹ́yìn yóò pa ọ̀bọ bàbá mi Ọ̀túnba Musa Balaje Abimbola David torí pé iwájú iwájú báyìí ni ọ̀pẹ́bìtì ń rékí sí àwọn alátìlẹyìn ìwànú bẹ́ẹ̀ náà ṣe ń darapọ̀ mọ́ wa ọ̀ lórí ètò yín ètò wa ìtàn Yorùbá ìyín náà lè mọ bá wa fi sọwọ́ fún àwọn èèyàn bẹ́ẹ̀ ṣe ń gbọ́ wa fún ìgbà àkọ́kọ́ o orí Facebook ìtàn Yorùbá iná láti máa ń ṣe ètò ní dèdè aago mẹ́jọ tó léde wa Nàìjíríà orí facebook ìtàn yorùbá bákan náà ni àtúntẹ̀ rẹ̀ ìsìn tó máa ń wà ní orí youtube apá kìíní àtàpá kejì náà àti gbé sórí youtube ìtàn yorùbá àtọ̀pọ̀lọpọ̀ àwọn ìtàn míì tá a ti ṣe ń bẹ̀ ẹ sáà ti lọ darapọ̀ mọ́ ìtàn yorùbá lórí youtube ẹ mọ̀ rí gbogbo e, ètò tá a ti ṣe ìtàn yorùbá pé méjì ní orí youtube bí mo ṣe máa sọ ẹ já sáré dẹ́gbọ̀ àwọn tó ṣe pé àwọn ni wọ́n ń polówó ọjà lórí ètò ilé lè gbé ìpolówó kéde àtàwọn ìpolówó ọjà yín wá sí orí ètò ẹ níbo ni kí n kọ́kọ́ lọ jẹ́ kọ́ lọ sọ́dọ̀ ìyá wa àpèétí aládìrẹ ní Jericho mall nígboro ìlú Ìbàdàn. olówó yọ bí ọjọ́ aṣọ tó dára ṣóun ní ara àpèétí aládìrẹ lónìí kẹ máa ń bọ̀ foríṣiríṣi aṣọ àdìrẹ bẹ́ẹ̀ bá ṣe fẹ́ sí. bàbá bẹ́ṣọ tó wuyì tó ṣe rẹ́gí tó dùn ún wò sára lọ́jọ́ ayẹyẹ kí ni fi ṣèyàn ìrọ̀rùn ti dé fún gbogbo ẹ̀yin ọ̀tọ̀kùlú aláfẹ́ tó mọ rírì aṣọ àdìrẹ bọ́lọ̀ bá dọ̀rọ̀ aṣọ àdìrẹ ìbílẹ̀ tó jójúlówó àpé ètí aláṣọ àdìrẹ ni kẹ́ ẹ tọ̀ lọ níbẹ̀ lẹ ti lè rí àwọn aṣọ àdìrẹ ìbílẹ̀ bíi aṣọ àdìrẹ ìbílẹ̀ tá fi orógbó dì aṣọ àdìrẹ ìbílẹ̀ fi ẹ̀kọ dì aṣọ àdìrẹ ìbílẹ̀ àtijọ́ tó jẹ́ alákẹ̀tẹ̀ alálẹ̀ alábẹ́rẹ́ aṣọ àdìrẹ olókùn òṣogbo náà ò gbẹ́yìn àdìrẹ ṣe sí Ankara tá à pè ní Kampala tó fi mọ́ àdìrẹ Mali àti Gambia àwọn aṣọ ìgbàlódé tá a ṣe ní àdìrẹ náà wà digbí bíi t-shirt àgbà àtọmọdé batik ẹ̀sìnkí modern artwork bedsheet àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ gbangba Jericho Mall ni wọ́n wà shop twenty one Jericho Mall Jericho Ìbàdàn ẹ sì lè pè wọ́n sórí zero eight zero five six one two seven zero three nine àpèétí aládìrẹ Ìbàdàn dùn. mo ṣeré nù lọ́dọ̀ àpèétí aládìrẹ wọ́n bẹ ní gbangba Jericho Mall ní ìlú ìbàdàn ní jẹ́ríkò tẹ́ bá ti gbójú òkè ní orí òkè mọ́ọ̀ ní jẹ́ríkò lẹ́ẹ̀tì rí àpètì aládé gbogbo aṣọ àdìrẹ ìbílẹ̀ ẹjọ́ ni o ìbílẹ̀ tó jẹ́ ojúlówó ìlẹ́bàámbẹ̀ àtàwọn nǹkan ọ̀ṣọ́ létẹ́n fi àdìrẹ ṣe àti àwọn ìbí ìlẹ̀kẹ̀sẹ̀ ń báyé à ìròyìn tó àmójúbà tẹ́ bá débẹ̀ ẹ mọ̀ yí pé àwọn kan ń bẹ o tó ṣe yí pé wọ́n ń ṣe àwárí tí wọ́n sì ní ilé iṣẹ́ tí wọ́n ti ń ṣe ní ìlànà tìbílẹ̀ tó ṣe pé gbogbo nǹkan aró ọjọ́ ni wọ́n ń lò tó jẹ́ tiwantiwa àwọn aṣọ tí máa ń tó ọjọ́ tó ṣe wípé àwọn aṣọ tó gbé àádọ́ta ọdún ojú rẹ̀ kò lè yí padà ẹ ò jẹ́ sáré dé ìlú Ìlọrin o ẹ jẹ́ tún dé ìlú Ìlọrin ọ̀rọ̀ aṣọ yìí náà tó ní ẹ̀rí pàtí polówó aṣọ àdìrẹ ẹ wá já lọ polówó aṣọ òfì táwọn ará Èkó mọ́ pè ní aṣọ òkè pàṣípò míì tí mò ń lọ nílùú Ìlọrin o ilé ní ọ̀dọ̀ aláàjì níná lowó aláṣọ òfì ọ̀yá tẹ bá ti fẹ́ ṣayẹyẹ tẹ sì nílò aṣọ òkè èyí tó ṣe déédéé ara ọ̀dọ̀ àlìhájì nínà lówó gbajúmọ̀ aláṣọ òkè ni ẹ lọ aláṣọ òkèlè pégbà o àmọ́ ọ̀kan ṣoṣo àjànàkú tí ń migbó kìjikìji ó ní aláàjì nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè látìlẹ̀ yìí lókè òkun ni wọ́n ti dá wọn mọ̀ torí pé ojúlówó aṣọ òfì ni wọ́n ń tà àwọn aṣọ òfì bíi sanyán ẹ̀tù àlárì bákan náà àwọn aṣọ òfì tó tó bágbà múlò gbẹ̀yìn lọ́dọ̀ wọn bíi kùpíọ̀n tá à ń pè ní basket super next interlock one inch half inch tó fi mọ́ jẹ́nifà tá à ń pè ní lóòmù àtoríṣiríṣi ẹ̀yà aṣọ òkè gbogbo bákan náà ni wọ́n tún bá ní kọrúkọ sí ara aṣọ ẹ lè rí aláàjì nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè ní gbogbo ọjọ́ ọjà òj jẹ́ aláṣọ òfì àti gbogbo ọjọ́ ọjà ò jẹ́ aláṣọ òfì ẹ̀dẹ pẹ̀lú ìlú àkúrẹ́ ẹ lè pè wọ́n sórí nọ́mbà yìí zero seven zero three nine three nine nine five three five àti zero eight zero seven two six nine five two six seven aláàjì nínú lówó gbajúmọ̀ aláṣọ òkè ojúlówó aṣọ òkè pọ́nbélé lẹ́rìí lọ́dọ̀ jù wọn. mo sì ríran ẹja kàn sí aláàjì nínú aláṣọ òfì ní pàkátà nílùú ìlọrin ni wọ́n wà ní pàkátà nílùú ìlọrin tàbí gbogbo ọjọ́ òjé aláṣọ òfin nílùú ìbàdàn ẹ mọ̀ bá wọn bẹ̀ bó ṣe pé gbogbo ọjọ́ tí wọ́n ná ọjà òjé aláṣọ òfin nílùú ẹdẹ mo rò pé ọjọ́ mẹ́tàdínlógún mẹ́tàdínlógún ni wọ́n máa ń ná ti ìbàdàn náà wọ́n máa ń ná ti ẹdẹ ẹ bá aláàjì nínú ìlú aláṣòfin ẹ bá wọn bẹ̀ ẹ àpòrò pé jíǹgù wa pẹ̀yọ kan kó tó di pé àbọ̀ sí orí ètò ayẹyẹ ńlá kan fẹ́ wáyé o ní orílẹ̀-èdè amẹ́ríkà ìyẹn nínú oṣù kẹfà nínú oṣù kẹfà tọ́lọ̀ ń bá ní kí ọ̀rọ̀ tó ní kòró yìí ó ti lọ àmọ́ tó bá ṣe pé wọ́n ọ̀bà tún sún síwájú àjẹ́ gbọ́ ayẹyẹ yìí o ìyá wa Erelúbọ́láńlé Kúkú ó ní aláṣẹ àtolùdásílẹ̀ ẹgbẹ́ ìtòsí wípé Oòduà heritage ni àwọn ń gbé àṣà wa lárugẹ ni o wọ́n sì ń làkàkà pé bóò ni àṣà wa àti ìtàn wa àti ìṣe wa bóò ni ò sí ní wọ ọ̀kùn lójú ayé wa ọmọ méjì já lọ sórílẹ̀-èdè Amẹ́ríkà náà gbogbo ọmọ Oòduà jákèjádò kárí ayé agbe ló laró ìran àlùkò ló ló san lékeléke ló lẹ fún Yorùbá ló lédè àwa lálàṣà apẹ́níṣe ó yá gbé kájọ gbé kò ní tọwọ́ mi bàjẹ́ kò ní tọwọ́ ẹ bàjẹ́ yorùbá ló lè dé àwa lálàṣà apẹ́níṣe. oòdùà heritage international organization ló ń pe gbogbo ènìyàn sí oòdùà heritage carnival live in new jersey gbogbo ọmọ oòdùà tìbútòrò àgbáyé ẹ ojúlọ́nà oòdùà heritage carnival ayẹyẹ ńlá fún gbogbo lọ́balọ́ba ìjòyè àti ojúlówó ọmọ yorùbá àtàtà tó ń fẹ́ ìlọsíwájú àṣà wa eléyìí tí yóò máa bẹ̀rẹ̀ láti june twenty five títí di june twenty seven june twenty five ní alẹ́ àwẹ̀jẹwẹ̀mu níbi tá wa kú bọ̀ pẹ̀lú gbígbọ́ àwọn orin àtijọ́ june twenty six ni carnival vendors display pẹ̀lú eré ìdárayá bí ayò ọlọ́pọ́n àti àwọn ayò ìgbàlódé june twenty seven ni gala award night níbi tí ààrẹ ọ̀nà kakanfò gani adams yóò ti máa jẹ́ olùgbàlejò pàtàkì ọdúnladé adékọ́lá ni ó máa darí ètò orí adé ọjọ́ náà ni ọ̀nìrìṣà àrólé odua ọba ògúnwùsì ẹni ìtàn ọ̀pọ̀ àṣà wa la ṣàfihàn ẹ̀ lọ́jọ́ náà bí aṣọ wíwà oge egúngún orin ìbílẹ̀ plus one two zero one three zero one four three eight eight tàbí plus two three four eight one seven seven one two two two two two. Oòduà Heritage International Organization ló gbé ètò yìí kalẹ̀. Àǹfààní sì tún wà fún ẹnikẹ́ni láti di ọmọ ẹgbẹ́. Oòduà Heritage Carnival Live in New Jersey. Oòduà Heritage International Organization ló ṣàgbátẹrù ẹ̀. Ẹ kú ojúlọ́nà tó bó ṣe rí nù o bó ṣe rí nù Oòduà Heritage ni wọ́n fẹ́ ṣe eléyìí ní ìparí oṣù kẹfà ní orílẹ̀-èdè Amẹ́ríkà ní New Jersey ni wọ́n ti fẹ́ ṣe tó ṣe pé ayẹyẹ ńlá ni bàbá wa wọ́n wà ní ìkàlẹ̀ bàbá wa Ààrẹ Ọ̀nà Kakanfò gbogbo ilẹ̀ Yorùbá wọ́n wà ní ìkàlẹ̀ Ọdúnládé Adékọ́lá gbajúgbajà òṣèré iná ni yóò mọ̀ darí ètò pẹ̀lú ògo Ọlọ́run tọ́lọ́run bàbá wa ṣe ò tí ọ̀rọ̀ tó ní kórè ìbá ti lọ́lẹ̀ olùkọ́ àgbáyé Lájí Abbas náà yóò mọ̀ bẹ níbẹ̀ ní ọjọ́ náà pẹ̀lú ògo Ọlọ́run pẹ̀lú ògo Ọlọ́run Mm, béèyàn ṣe béèyàn ṣe rí. ọmọ méjì tó àwa tó débi iṣẹ́ báyìí ìtọ́wò là ń bá bọ̀ gọmọ méjì ìtọ́wò là ń bá bọ̀. ìlọrin àfọ̀njá la wà bàbá. ìlọrin àfọ̀njá la wà ah, ìtàn táwọn èèyàn sì fẹ́ gbọ́ nìtàn àfọ̀njá tó ṣe yí pé iná ìlàsọ̀rọ̀ à ń bá bọ̀ wẹ́rẹ́wẹ́rẹ́ tó ọ̀rọ̀ pọ̀ lórí ọ̀rọ̀ àfọ̀njá kọ́mọ̀ bà wá dojúrú náà la ṣe ń bá a bọ̀ díẹ̀ díẹ̀ díẹ̀ láti bí ọjọ́ mélòó kan la ń bá a bọ̀. ẹnìkan bi mí léèrè yìí pé àwọn òríwá ká wá ṣe ètò ní Sobi FM nílùú Ìlọrin mọ́ a ti ṣàlàyé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ṣùgbọ́n ọ̀rọ̀ ti ń pọ̀ jù lórí rẹ̀ ẹ jẹ́ ká ọ̀rọ̀ àfihàn ẹ̀bá tó ta bá ní ká sọ̀rọ̀ yọ dàbí wípé kìíní ṣùgbọ́n àwọn tó mọ olùkọ́ àgbà bá a bá ń ṣe é o tí wọn ò bá mọ̀ fún wa táwọn èèyàn ò bá mọ̀ọ́re ẹja jìnà sáláìmọ̀ọ́re ọlọ́run gan fúnra ẹ̀ kọ́ aláìmọ̀ọ́re bí mo ṣe máa ń sọ lájọ mo ti bẹ̀rẹ̀ ètò kò sí iléeṣẹ́ rédíò kankan tí mo bá ṣe ètò rí tí mo gba owó lọ́wọ́ rẹ̀ kò sí iléeṣẹ́ rédíò kankan tó pé ah, ọ̀yá olùkọ́ àgbà ọ wá ń ṣe ètò ẹ wá ń gba owó lọ́wọ́ iléeṣẹ́ rédíò náà àmọ́ tá a bá wá ń ṣe é tí wọ́n bá wá mọ̀ fún wa ká jìnnà sí wọn torí wípé ọlọ́run ọba ò fẹ́ alábòsí ọlọ́run ọba ò sì fẹ́ gbogbo ẹ̀dá tí bá ń yẹ àdéhùn ọlọ́run ò sì fẹ́ gbogbo ẹ̀dá tí ò bá mú rí èmi ẹ ṣe àwọn tó máa ń bẹ̀bẹ̀ fún ètò lórí rédíò àìmọye iléeṣẹ́ rédíò tó ń pè wá kódà ìgbà kan bẹ tó pé mo tiẹ̀ ti dáwọ́ rẹ̀ dúró bàbá mi ọ̀túnba mọ́sọ̀bọ́lájà abímbọ́lá davis wọ́n ní bàbá wọn ní pé rárá olùkọ́ àgbà ò gbọ́dọ̀ kúrò lórí rédíò ti local radio pé ká tó máa ṣe torí mo wò pé gbogbo eléyìí tá à ń ṣe lórí facebook yìí àti tá à ń ṣe lórí youtube ó ti tó ti kárí ayé náà débi pé nìkan wàá máa fìyàn sakọ ìdínú tó ṣe pé a fi dá ètò ìlọrin dúró torí lílọ bíbọ̀ owó ara wa là ń ná owó ara wa là ń ná tá a bá fẹ́ lọ àwa tàn lọ ni a fẹ́ ṣètò ni ṣùgbọ́n tí wọ́n bá mọ̀ fún wa ìjẹ́káfílẹ̀ àdéhùn a sì máa bẹ lọ́nà kan irú èmi ò pìtàn èmi ò sí níbi àwọn tẹ́wàá sọ pé rí àwọn dandan ẹ wá ta airtime fún mi <laughs> láéláé tẹ́ ẹ̀ bá lè san owó ọpọlọ ẹ má sì tó gba owó ọpọlọ bó ṣe rí láàrin ìlú bó ṣe rí láàrin ìdínú pé ẹ̀ tẹ́ pé wà láì lúlù Ìlọrin pé àwa ṣe ìtumọ̀ ẹ̀bí wa kọ́ o wọ́n ya aláìmoore Ọlọ́run ò sì fẹ́ aláìmoore ìdínú ìníṣọ́jú bá ń lọ àmọ́ táwọn ìbá wa tọwọ́ bọ̀ mí lẹ́nu ẹ ń ṣàlàyé gbogbo ẹ̀ bó ṣe dé látòkè délẹ̀ pátá àmì jáfílẹ̀ bẹ́ẹ̀ jáfílẹ̀ bẹ́ẹ̀ torí tá a bá tẹnu bọ̀ ọ̀rọ̀ yóò kàn jẹ́jẹ́ mi mo jókòó yóò sì le ju bó ṣe yẹ lọ ìdí tí mo fi ọ̀rá ń dákẹ́ tí èmi sọ̀rọ̀ lé lórí àmọ́ torí pé mo rí pé gbogbo ìgbà làwọn èèyàn ẹ̀yìn èèyàn mi lọ ni lẹ̀ ń pè mí lẹ̀ ń pè mí ẹbí wọn àwọn ẹ lọ pé gbogbo ọdún tí mo ti bá wọn ṣètò fún bí ọdún méjì ṣe mo tẹ́wọ́ gba kọ́bọ̀ lọ́wọ́ wọn àbí ọdún inú àwẹ̀ ni o ìgbà iléyà ni àbí ọdún new year ni o pé à olùkọ́ àgbà gba pure water ẹyọ kan báyìí gẹ́gẹ́ bí iléeṣẹ́ pé ó sì wá ń ṣètò gbogbo Ìlọrin sì ń pariwo gbogbo ìpínlẹ̀ Kwara tó fi wọ ìpínlẹ̀ Kogi ìpínlẹ̀ Ọ̀yọ́ tó fi dé ìpínlẹ̀ Ọ̀ṣun ìjẹ́ wọ́n tiẹ̀ ṣe rí ṣùgbọ́n èèyàn kọ́ sáyé ìtọ́lọ̀ ń ràn wá sáárì ṣe àdúrà ọmọdé àdúrà àgbà lọrin a sì dúpẹ́ ó lórí ẹ̀ ṣe pọ̀ bó ṣe rí nù.

tá a bá gbàgbé pé ní ìjẹta o ìtàn ńlá kan tí a bẹ̀rẹ̀ ní ìjẹrin òun náà ni à ń bá bọ̀ o tá a pè ní ìtàn ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá ìlọrin. bí n bá ń ka àfọ̀njá lọ́wọ́ gbogbo ọmọ ìdò ó ti bá ń bẹ ní ibẹ̀ kó mọ́ tà síra. sí ìgbàgbé pé apá kejì ńlábàdé ní ìjẹta apá kejì ńlábàdé ní ìjẹta. egungun ra bọ̀ bá dénú bákan náà mo sì láyé wa mo sì ṣàlàyé ẹ̀ yékéyéké pé ẹkùn òsì ọ̀yọ́ yorùbá ìní ìlọrin wà o ẹkùn òsì ọ̀yọ́ yorùbá ìní ìlọrin wà tó jẹ́ pé àwọn ìlú tí ń bẹ lábẹ́ aláàfin tààràtààrà lórí ilẹ̀ aláàfin tààràtààrà orí ilẹ̀ oko aláàfin tààràtààrà ìkànnú ẹ̀ ní ìlọrin. òpó kájà kárọ̀ lọ́nà àbí lè tún káwé ní ó lọ bá ọmọ òpó ń pọ̀rọ̀ ṣé àgbàgbé pé mo lẹ́nu àwọn òpìtàn òkò lórí ìgbẹ̀yìn akọniláderin tó tẹ ìlọrin àwọn kan ní pé ojú ogun ló kú sí àwọn kan sì ní rárá ó fọwọ́ rọrí ó kú àṣìṣe sílùú ìlọrin. ọmọ tó lè bí ògbọ̀rọ̀ wọn ni akọjú ẹ sógun ọmọ wo ló lè bí ògbọ̀rọ̀ lóde ọ̀yọ́ ilé àfọ̀njá ògbọ̀rọ̀ ìwọ kọjú ọmọ fún ilé wa lógun òkun náà làfọ̀njá lọ́jọ́ padà. ṣé àgbàgbé pé pàṣẹ ọmọ rẹ̀ lọ jẹ baálẹ̀ lẹ́yìn rẹ̀ sábà gbàgbé ọmọ ládẹrin ni ló tún jẹ baálẹ̀ Ìlọrin ìkejì. ẹnìyẹn ń pokún máìlẹ́wà ń sọ pẹ́ẹ́lí ìyẹ̀wò pamọ́ rẹ̀ bàbá wọn gbé ìjẹta mọ́ra pẹ́pẹ́yẹ. mo ń sọ eléyìí kí ìtàn àfọ̀njọ́ bá wa tá a bá gbàgbé mo rán wa létí pé Basọ̀run Gáà lọ papásin nígbà tó fẹ́ bìjà Aláàfin Ọ̀yọ́ tí wọ́n sì gbé orí rẹ̀ lọ fún Basọ̀run Gáà tí wọ́n àpàgbé orí pásin sí ọjà Akẹ̀sán lọ́yọ̀ọ́. wọ́n ìgbàgbé pé ọmọ pásin ló tún jẹ baálẹ̀ Ìlọrin kẹta o ọmọ baálẹ̀ ọmọ baálẹ̀ pasin ọjẹ baálẹ̀ lọrin kẹta tó ṣe pé bàbá sọmọ bàbá sọmọ ni wọ́n ń jẹ́ bàbá sọmọ ni wọ́n ń jẹ́ pa alágbìn tọjẹ baálẹ̀ lọrin kẹta ló sì bí àfọ̀njá àmọ́ àfọ̀njá ń bẹ lọ́yọ̀ọ́ nígbà wọ́n fi gbé orí bàbá bàbá rẹ̀ dé tígà sì ni wọ́n lọ kó àwọn ọmọ ìran ìran aládìrin tí bá ń bẹ ń bẹ wá kí wọ́n wá wo orí bàbá wọn o lélẹyìí tó ṣe pé àfọ̀njá gbin oró rẹ̀ sínú àmọ́ bọ́wọ́ ọmọdé ọ̀bá tẹ èkú dà kò gbọ́dọ̀ pèrè ikú tó pa bàbá rẹ̀ gbọ́dọ̀ lẹ́ẹ̀kínní. Mo fẹ́ dáko ní ìwàlẹ̀ ọ̀yún. Wọ́n má dáko ní ìwàlẹ̀ ọ̀yún. Mo lọ lọ dáko ní ìwàlẹ̀ ọ̀yún. Èṣù dé ní òkú. Bákan náà mo sì sọ fún wa wípé ìlọsíwájú mo ṣàlàyé nípa àwọn ìlọsíwájú tó bá ìlú Ìlọrin lásìkò àwọn baálẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta àti bí àwọn gàǹbàrí àwọn gòbírí àwọn ẹ̀yà núpé àwọn bàrùbá àtọ̀pọ̀lọpọ̀ oníṣòwò torí pé ibi tí Ìlọrin gangan fúnra rẹ̀ wà ó jẹ́ okòríta mẹ́rin ojú ọ̀nà fáwọn oníṣòwò eléyìí mú kí ìlọsíwájú kó tètè bá ibi tí Ìlọrin wà pàápàá o agbègbè inú pápá òtún wà ní Ìlọrin wà tí kìí ṣe ibi táwọn igi ńlá tó máa ń pọ̀ síbi tapá àṣàlẹ̀ ilẹ̀ Yorùbá ẹ rí i pé tẹ bá lọ sí ọ̀nà gbogbo ọ̀nà Ṣakíhun tó fi dé Jẹ̀bà ẹ rí i pé gbígbí ògbó bẹ́ẹ̀ ṣe rí nù bí gbogbo bẹ́ẹ̀ ń ṣe rí nù tó fi dé Ṣakí lọ́hùn. ó ní má ṣe bèrè fún mọ́ ó ní ibi aṣọ ní wọ́n ju wa rẹ̀ bí ó ti aṣọ bí ó ti ẹ̀rù ọmọ pẹ́rù rú sí làbá máa rí bí ìkókó bí èèwọ̀ bí ìkú bí agbáàní ìfẹ́ máa bẹ lára ọmọ ẹ̀dọ̀ sí ìṣẹ̀ṣẹ̀ àdídẹ́sù máa ń léwọ̀ kó mọ̀ já ilé kan ẹ wá kó àbọ̀ sí apá kẹta ìtàn ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá ẹ kó àbọ̀ sí apá kẹta bẹ́ẹ̀ náà ṣe ń darapọ̀ mọ́ wa o ojúṣe gbogbo wa ni òkè ṣe ti Laji Abbas nìkan ẹ má bá wa fi sọwọ́ sáwọn èèyàn ẹ má bá wa jù ú káàkiri ẹ jù ú sórí WhatsApp fáwọn èèyàn ẹ jù ú sórí eh, messenger wọn ẹ ṣe sórí tánà ẹ jù sínú gúrùpù rẹpẹtẹ kí ọ̀pọ̀lọpọ̀ ọmọ aládé kí wọ́n bá lè jẹ àǹfààní ètò yín ètò wa ìtàn Yorùbá. Hmm tá a bá wò ó kò sí ní tó gbé Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá kúrò nílùú Ọ̀yọ́ láti padà sí ilé bàbá rẹ̀ ìyún Ìlọrin bí kò ṣe wípé ayékáyé tí àwọn aláàfin Ọ̀yọ́ ń jẹ àmọ́ kì í wá ṣe tàwọn ọmọ aláàfin Ọ̀yọ́ gan lọ́wọ́ àdújù bí kò ṣe wípé ti Basọ̀run Gáà tó ti di kànáńjọ́gbọ̀n Basọ̀run Gáà lágbára púpọ̀ ó ti di àṣọ kò sẹ́ni tó tó kó lójú kí wàá nírú àfọ̀njá ó ṣe ẹni tó ṣe pé ó ń pa odidi ọba báyìí ni àfọ̀njá ló ṣe gbéra tó kúrò ó fi ìlú ìlọrin sílẹ̀ ó fi ìlú ọ̀yọ́ sílẹ̀ ó sì padà sí ìlọrin àmọ́ àwọn àgbààgbà míì ní pé pípadà ẹ̀ sí ìlọrin gan pé bàbá rẹ̀ gan ló ránṣẹ́ pé yí pé àfọ̀njá máa ń sẹ́rí bọ̀ nílé o máa ń sẹ́rí bọ̀ nílé àsìkò tí ń tó bọ̀ o láti torí pé àlè pé yóò yá kọ́pẹ́ a sì lè ní yóò pẹ́ kó yá tó láti wá gba àkóso. Àfìjẹ́lẹ̀ ti kúrò nílọrin torí pé Basọ̀run Gáà tá à ń wí olórẹ́yìn aláàfin Lábísí olórẹ́yìn aláàfin àwọn bíi ojú ta tún pè ní Odùbóyè ọ̀rẹ́yìn aláàfin Agbólú o òdì mẹ́ta bí ó sì rẹ́yìn aláàfin Májèógbé mo rò pé ó di mẹ́rin kí aláàfin olófin aláàfin Abíọ́dún Adégoolú jẹ kó tó wá di pé aláàfin Abíọ́dún gangan lọ́wọ́ àpàwá rẹ́yìn ti òun náà lọ́wọ́ àpàwá rẹ́yìn ti òun náà ìfẹ́ ká mọ̀ dín nítorí wípé ìtàn Àfọ̀njá ẹ̀kọ́ ń bẹ́ńbẹ́ ọgbọ́n ń bẹ́ńbẹ́ ó nípìnlẹ̀ ó sì ṣe ká kọ́gbọ́n ká sì wo nǹkan á sì tún ṣàlàyé lórí àwọn nǹkan kọ̀ọ̀kan táwọn èèyàn ń sọ tó ìwé kọ̀ jọra wọn tí ọ̀jọ́ra wọn nípa ọ̀rọ̀ Àfọ̀njá mo rò pé a ti gbọ́ apá kìíní a ti gbọ́ apá kejì ẹ̀ mọ́ bá mi ká lọ lásìkò tí àfọ̀njá padà sílùú ìlọrin gbogbo èrò ẹ̀ ní wípé kóun ó kó ogun jọ kóun ó sì gba agbára àti ògo lọ́wọ́ àwọn àfọwọ́ ọlárẹ́ni ìjẹ ó sì púpọ̀ yìí pé bó ṣe jẹ́ pé ìkàkẹ́lẹ̀ ni àwọn ọmọ orílẹ̀-èdè kan náà ni wá ká tó wá máa fìyà jẹ ni ọ̀dà o àfọ̀njá padà gbogbo báfọ̀njá ṣe ń lọ tí ń bọ̀ lọ́yọ̀ọ́ wọ́n ń gbà àwọn èèyàn jọ ọ́ ń yà káàkiri ọ̀pọ̀lọpọ̀ èèyàn ń tẹ̀lé wọ́n mọ̀ pé ọmọ ọlá ni nídìí ìyá wọ́n sì mọ̀ pé jagunjagun ni wọ́n sì mọ̀ pé jagunjagun ni. ẹ máa dé o ṣẹwádìí aláàfin Abíọ́dún Adégoolú òun pẹ́ lórí oyè nígbà ọ̀rẹ́yìn ìgá àwọn àgbò òpìtán ní pé ọdún seventeen seventy ìlàláàfin abíọ́dún adégòólú jẹ ọdún kí n mọ̀ pé. ọdún seventeen seventy. ìlàláàfin abíọ́dún adégòólú jẹ bó ṣe wá pẹ́ àwọn ẹ̀ lọ́pẹ́ ó dàgbà lórí oyè wọ́n ló sì ó sì gbésẹ̀ ní ọdún seventeen eighty nine ìyẹn ni pé eighty nine years ló lò ọdún mọ́kàndínláàádọ́rùn-ún ni ló lò lórí ìtẹ́ ó dàgbà dáadáa ó sì dàgbà ó darúgbó ṣùgbọ́n ìbéèrè wa ń bẹ lórí pé ta ló wá fi Àfọ̀njá jẹ ààrẹ ọ̀nà kákàǹfò bàbá rẹ̀ ti kú ó ti di òun ti di kákàǹfò lẹ̀ yorùbá sórí kákàǹfò kan bẹ à ń pè ní ọ̀yábí ọ̀yábí ọmọ ìlú àjàṣẹ́ ni òun ni ọba aláàfin abẹ́ọ́dún adégbòólú lẹ́yìn gáà Basọ̀rún gáà àmọ́ wọn wá fẹ́ dá lọ́lá ìwà ń bọ̀ àárẹ̀ mú ojú ọ̀nà ló kú sí kò rí Ọ̀yọ́ wọ̀ tọ́lá àwọn míì fẹ́ mú wá pé uh, ọ̀yábí àti uh, aláàfin abẹ́rù adégoolu jọjà kò sẹ́rì fún un àwọn míì sì wá gbé lórí wípé lẹ́yìn ìgbà tí aláàfin abíọ́dún aláàfin ààrẹ um, ọ̀nà kàkàǹfò ọ̀yábí gbèsè àfọ̀njá ló jẹ kàkàǹfò níbo ló ti lè jẹ́ tí àfọ̀njá bá jẹ kàkàǹfò àfọ̀njá ó ti darúgbó nígbà yẹn aláàfin aólẹ̀ wá sí gbòòlò jẹ kàkàǹfò àmọ́ kò rí bẹ́ẹ̀ ìlú kan ń bẹ tá à ń pè ní jàbàtà kí ni mo pè é. jàbàtà. ìní kàkàǹfò wá lọ ẹ̀ẹ̀mejì wọn wá jẹ́ tẹ̀léra àwọn ń bẹ̀. aláàfin Abíọ́dún Adégolú ló sì fi wọ́n jẹ nílùú jàbàtà adétà lọ́kọ́kọ́ jẹ lẹ́tọ́kọ́ jẹ nígbà ńlọ́kọ́ jẹ nílùú jàbàtà àwọn èèyàn wá ní ó kù làwọn kan máa ń pè ní òkú kèé ṣe òkú o ó kù ó kú ọmọ rẹ̀ òun náà tó jẹ ààrẹ ọ̀nà kákàǹfò nígbà àwọn wá gbéṣẹ̀ ibi tọrọ ti wá gbé nì ìfẹ́ tó ní bàbá lọ bá kò ní yanjú aláàfin ó ikú bàbá ọlọ́wọ́ náà bùnmí nígbà wà ní pé sì tẹ́yìn ti pẹ́ ọba tó ti jẹ tó ti jẹ bí ogójì ọdún àádọ́ta ọdún ọgbọ̀n ọgọ́ta ọdún tó wá ń lọ ọdún mọ́kàndínní àádọ́rùn-ún wọ́n wá wòye pé ọmọ pé rògbòdìyàn ọ̀pọ̀lọpọ̀ ẹni tó yóò ti máa wù ú jẹ ẹlòmíì ó ti kú gbé àlẹ́tì ọba ìbá kú gbèsè èmi náà ní oúnjẹ torí ẹ̀ náà ló sì fi lọ́wọ́ ààrẹ mọ́nú wàhálà bá ṣẹlẹ̀ lẹ́yìn ikú aláàfin Abíọ́dún Adégòólú nígbà wàhálà wa ṣẹlẹ̀ ọmọ ọlá ni Àfọ̀njá nídìí ìyá ó jẹ́ alágbára olókìkí ẹnìkan wá ń bẹ nínú àwọn akẹ̀yọ́ lọ́yọ̀ọ́ à ń pè ní aólẹ̀ kí mo pè é. aólẹ̀. ó wù láti gun orí ìtẹ́ ó wù àwọn míì náà àwọn ọmọ Abíọ́dún Adégòólú kí wọ́n gun orí ìtẹ́ torí Àtìbà Àtìbà ń tiẹ̀ ọ̀nà tiẹ̀ tiẹ̀ ti jì ìyá rẹ̀ ti ya ìròpinlẹ̀ dóhùn ó dó ní olúùlú tí í ṣe kápítà òun ti wà lápá àṣàlẹ̀ tipẹ́ odidi ọ̀rọ̀ bòmíì tá a bá ti gbà sẹ́ lọ́wọ́ bàbá wa aláàfin ọ̀yọ́ ikú bàbá yèyè tá a bá fẹ́ sọ ìta aláàfin àtìbà ẹ gbọ́n tẹ̀ tó gbọ́n rí ibi ìta aláàfin àtìbà. àwọn ilé yìí wá bẹ̀rẹ̀ sí ní wá gbógun ti àwọn ìdílé aláàfin Abíọ́dún pé láéláé ẹ lè jẹ́ wọ́n látàyè aláàfin Òjìgí ni wọ́n ti dáwọ́ rẹ̀ dúró pé kí tí ọba kan bá gbéṣẹ̀ ọwọ́ á wá àtìlẹ́yìn àfọ̀njá kí ní mi jẹ tí n bá jẹ tán à ń ṣe dáadáa àfọ̀njá ni ọ̀dà ò sọ́ọ́ jẹ́ à lè ràn lọ́wọ́ lásán kákọ́ ọmọ ogun fún ọ ká ṣàtìlẹ́yìn fún ọ kò sáàárẹ̀ ọ̀nà kákàǹfò láyé mọ́ èmi ààrẹ ọ̀nà kákàǹfò wù mí jẹ máa wọ àdéhùn o ààrẹ kí ló lówó òun jẹ. ọ̀nà kákàǹfò. àfàǹjá ọ̀nà wù mí jẹ sọ fún bẹ́ẹ̀ ní tó bá ṣe pé àárín ọ̀nà kakanfò ó ń wù ọ́ jẹ ọ́ jẹ àmọ́ àfọ̀njá tí ẹ̀ wá náà ọmọ ọlá ni ọ́ nídìí bàbá nídìí ìyá oyè yìí kéré sí ọ sọ̀gbọ́ torí wípé ẹ̀ṣọ́ àwọn ẹ̀ṣọ́ ni máa ń jẹ kakanfò àwọn ẹ̀ṣọ́ sì làwọn tí ń dáàbò bo aláàfin àwọn náà jagunjagun ni wọ́n o ṣùgbọ́n àwọn ẹ̀ṣọ́ aláàfin nínú àwọn tí ẹ̀ṣọ́ gbọ́dọ̀ máa sọ níwọ gan wà àfọ̀jáni tó wù ònu sọmọ pàfọ̀jáni tó náà fẹ́ fi ti ẹ̀sùn ọ̀dà àwọn lè ní pé tó a ṣe pé tó o bá fẹ́ nù ọ̀dà á ṣe fún ọ pẹ̀lú àtìlẹ́yìn àfọ̀njá báyìí ni akẹ̀yọ Aólẹ̀ ló ṣe di aláàfin ọ̀yọ́ ló di aláàfin ọ̀yọ́ o ní ọdún seventeen eighty nine a ó lè di aláàfin ọ̀yọ́ ní ọdún seventeen eighty nine pẹ̀lú àtìlẹyìn àwọn àwọn alágbára míì náà ń bẹ bí àwọn àṣàmú gbogbo wọn pọ̀ báwọn tí wọ́n ṣe àtìlẹyìn fún báyìí ni ó ṣe di aláàfin ọ̀yọ́ ó sì máde rẹ̀ṣẹ́ o ó máde òun rẹ̀ṣẹ́ ó fi àfọ̀njá ó fi jẹ ààrẹ ọ̀nà kàkàǹfò ilẹ̀ yorùbá lẹ́yìn ó kù. ẹ pé àfọ̀njá yìí sìn bá wọ́n ti fi jẹ kàkànfò ilẹ̀ yorùbá ṣé ó tún padà wá sílùú ìbàdàn ó padà wá sílùú ọ̀yọ́ ó ti padà sí ìlọrin ìlọrin ó wá padà láti wá sọ̀pọ̀ láti wá sowọ́pọ̀ pẹ̀lú eh, baálẹ̀ akẹ̀yọ́ aolẹ̀ láti jẹ eh, baálẹ̀ Ọ̀yọ́. òye jẹ baálẹ̀ lọ́yọ̀ ọba aláàfin Ọ̀yọ́ láti jọba Ọ̀yọ́ àrí. bẹ́ẹ̀ni so Àfọ̀njá náà ti wá padà sílùú Ọ̀yọ́ báwọn láti láti jẹ Kakanfò. bẹ́ẹ̀ni yóò wá irú ìtẹ́sẹ̀ fún bàbá mi ibà lóògùn ọ̀fẹ́ o ibà Gani Adam bẹ́ẹ̀ náà wọn ò ṣẹ̀ṣẹ̀ fóun náà nígbà ọba joyè tán yóò padà sí eh, Ìlọrin nílùú rẹ̀ kọ̀ wá ní máa jẹ́ baálẹ̀ mọ́ ó ti di kàkàǹfò kàkàǹfò sì máa ń ládé tí wọ́n máa ń dé àwọn tẹ́ sọ pé wọn ò dádé ńlọrin rí o ààrẹ ọ̀nà kàkàǹfò máa ń ládé tí máa ń dé odidi ọ̀rọ̀ sì lẹ́jọ́ bá fẹ́ sọ̀rọ̀ àwọn ààrẹ ọ̀nà kàkàǹfò àtàdé wọn Báṣọ̀run Ọ̀yọ́ náà ládé tiẹ̀ Báṣọ̀run ládé ọ̀rọ̀ nǹkan bẹ fáwọn èèyàn ọmọ ọ̀hìn ní fi ń dùn mí gbà ń sọ àṣàánù la fi ń dúpẹ́ fáwọn tó ń ṣe alátìlẹyìn tí wọn ò fẹ́ kásà àti ìtàn wọ́ parẹ́ ṣùgbọ́n ọmọ méjì tá a bá wo adéta àti okù okù ọlá tó jẹ ààrẹ ọ̀nà kakanfò ṣáájú àfọ̀njá ó rí i pé jàfàtà ni wọ́n okù táwọn èèyàn fi ń sọ yí pé ìbáṣepọ̀ ń bẹ láàrin ládẹrin àti ìlú jàbàtà gbọ́dọ̀pọ̀ gbọ́ mi yé ìdá sọ pé ìbáṣepọ̀ ń bẹ láàrin wọn nu èyí ó wù ọ́ jẹ́ ìbáṣepọ̀ lè wà nídìí ìyá ìbáṣepọ̀ lè wà nídìí bàbá tó ṣe pé wọ́n lè jẹ́ ìbátan wọ́n sì lè ti wọ́n sì lè ti ṣiṣẹ́ débẹ̀ ti pẹ́ tó báwọn èèyàn wọn ń bẹ̀ ń bẹ̀ ìyówù kó rí ń bẹ̀ àfọ̀njá náà wọ́n jó ìwà pé ó gbèlú rí ó gbé jàbàtà rí. ṣùgbọ́n gẹ́gẹ́ bí àwa náà ṣe mọ̀ pé nílẹ̀ Yorùbá yóò ṣòro fún ẹnìkan kó gbé ọlá rẹ̀ wálẹ̀ pé kí ọmọ ọbọmọ jagun bí ẹrú ìdí nìyí tọ́pọ̀lọpọ̀ àwọn àgbà nínú àwọn òpìtàn wọn láwọn ọgbà yìí pé ọmọ ọba Ọ̀yọ́ gangan ni Àfọ̀njá ní tààràtàrà nídìí bàbá láwọn ọgbà pé ó lè jẹ́ nídìí ìyá o kódà àwọn tó ń wò apá kan ní pé ẹrú ẹrú láàfin tó bí ọmọ ẹni àfọ̀njá ńlẹ̀ nìyá àfọ̀njá àmọ́ o nídìí baba ọmọládẹrin ni wọ́n ní àwọn yẹn wá béèrè pé kí ló wáá dé tó ṣe wípé ìlà ọmọ ọba Ọ̀yọ́ ni wọ́n kọ fún un wọ́n wá nítorí wípé nígbòsí pé ẹrú nìyá rẹ̀ tó sì bí sí ààfin lásìkò là ń fún un àwọn àgbàlagbà tá a wá lọ bá tá a tọpinpin wọ́n ní kò sí bó ṣe lè rí o ẹrú ò lè bímọ láyé káwa kọ nílà ọmọ ọba ajẹ́pẹ́ àwọn tí wọ́n sọ èyí o láti fi lè tàbùkù ọlá àfọ̀njá ni gbòròpọ̀ gbọ́ mi yé pé ojúlówó ọmọ aláàfin ọ̀yọ́ ni àfọ̀njá nídìí ìyá ìyá àfọ̀njá ọmọ aláàfin ọ̀yọ́ ni léyìí tí ò rújú mo rò pé ó ń di ọmọ méjì. thank you tí àfẹ̀jáde ààrẹ ọ̀nà kákàǹfò ó ń gba ogún jọ o káàkiri tìbútòrò gbogbo ẹkùn mẹ́rẹ̀ẹ̀rin tí ń bẹ ní ilẹ̀ yorùbá ọ̀yọ́ ẹkùn ọ̀tún ẹkùn òsì ẹkùn ìbọ̀lọ̀ àti ẹkùn èpo ṣùgbọ́n ní gẹ́gẹ́ bí ìlànà tá a bá jẹ ọba tuntun tán ní ìlú ọ̀yọ́ ó yẹ kí ọba wa o kọjá àmọ̀pọ̀ ba lòun kó sígun tàbí kó légun ọmọ méjì mo rò pọ̀ gbẹ́yàtọ̀ tí mo wí kó sígun tàbí kó sígun ni pé mo lè sígun fún ọ pé ojú tó lé lọ rú bẹ́ẹ̀ ọyá káwọn ọmọ ogun lọ bá wọn jà mo sì lé ní ojú tó lé ojú ogun yá tẹ̀lé mi já lójú ogun mo légun lo hmm. èyí tí n bá sí mo sí ogun fún ọ pé lọ bá fọjà jà wọn rú báyìí wá. àwọn ìpẹ nìkan ní Basọ̀run ní Ọ̀yọ́ nígbà náà òun náà ni Àṣàmú ó wá lọ bá aláàfin olórí àwọn ọ̀yọ́mèsì ó kó gba àwọn ọ̀yọ́mèsì kábíyèsí o àólẹ̀ kẹ́ẹ̀pẹ́ o kẹ́mi yóò gùn o ẹ̀mí yóò gùn yóò ju ti bàbá wa aláàfin abíọ́dún tí wọ́n gbèsè lọ o hmm. bàbá o gẹ́gẹ́ bí ìlànà ẹ ti jọba àmọ́ a gbọ́dọ̀ mọ ọ̀tá a gbọ́dọ̀ mọ ọ̀tá yín aláàfin àólẹ̀ ní ọ̀tá mi bíi ibo bàbá ẹ gbọ́dọ̀ lọ́tà nígbà tẹ ẹ jọba ẹ tó bá rí yín fín agbọ́dọ̀ jọ mọ̀ pé aláàfin ò ṣeé rí fín ah, aláàfin ọ̀lẹ̀ ní èwo ni wíwọ́ ọ̀tá ẹ̀já máa ṣèlú bá a ṣe fẹ́ à ah, bàbá ò ìlànà ni o agbọ́dọ̀ mọ̀ ta yín ọ̀dà o tó bá ṣe pọ́tà mi lẹ fẹ́ mọ̀ o ah, mọ̀ lọ́tà tàbí ọ̀wà láyé kọ́ mọ̀ lọ́tà ẹ mọ̀lú kan tẹ́ ẹ bá ti kọjá orílẹ̀ òru tẹ́ ẹ kúrò ní ẹkùn èpo tẹ́ ẹ bọ́ sí orílẹ̀ òru tẹ́ ẹ wá tà àtàrẹ́kùn òun bẹ̀mí tẹ́ ti máa ń lọ́jà tí gbogbo Ọ̀yọ́ ìjẹ̀bú ifẹ̀ òwu tẹ́tí wá máa ń ná ọjà ẹ̀ bàbá àpòmù láìsàn ẹ̀ ọ̀kàrẹ̀ láì ọ̀kàrẹ̀ láìsàn mú àpòmù gan náà ni ẹ̀ àpòmù láìwá bá ń lọ mo fẹ́ rí orí baálẹ̀ àpòmù kẹ́ ẹ gbé e sínú gbẹ́ wá fún mi ah, ah. bàbá kí ló dé ah, ẹ lọ kọ lọ́gbọ́n ẹ má wulẹ̀ béèrè bẹ́ẹ̀ lẹ́ bá mi wọ̀tà ẹ má béèrè pé kí lọ́tà mi ṣe nígbà tí àìsàn ń gbọ́ ó wòye pé ẹ mélòó la pòmù ọ̀hún báyìí ni wọ́n ṣe gbé ogun ńlá o tẹ́sí forí lé ọ̀nà apòmù láti wọ apòmù ẹkùn èèpo ni wọ́n gbà wọlé yálà o kí wọ́n gba orí ilẹ̀ wọ́n gba orí ilẹ̀ olówu àbí kí wọ́n gba orí ilẹ̀ Ifẹ̀ ní òkè lọ́ọ̀ ní gbàngán <laughs> Ifẹ̀ ká máa dé ká sì máa kẹ́kọ̀ọ́ nígbà tí wọ́n ti wá ń bọ̀ ibi tí wọ́n ti ń tọrọ àyè láti kọjá ní orí ilẹ̀ Òwu ìní olóbó ti ta <laughs> baálé àpòmù yìí pé etí rẹ mélòó ọgọ́rùn-ún lórí rẹ báyìí nígbà tí baálé àpòmù gbọ́ ó gbéra ó sá àsálà fún ẹ̀mí rẹ̀ kò wá síbi méjì tó forí lé o ó fi orí lé ọ̀nà ilé Ifẹ̀ lọ́dọ̀ ni Akínmóyèrú ní bẹ ní orí ìtẹ́ nígbà náà. Thank you àwọn àgbẹ̀gbà yìí pé ọ̀ni akínmóyèrò ọjà ní ọdún seventeen seventy sí ọdún eighteen oh oh ọdún wo mo lọ seventeen seventy sí ọdún eighteen oh oh. ó lo ọgbọ̀n ọdún thirty years ló lò lórí àpèrè Ọọ̀ni Ilé Ifẹ̀ nígbà tí baálé àpòmù dé ọ̀dọ̀ ọ̀ni torí pé orí ilẹ̀ ilé ifẹ̀ orílẹ̀ ifẹ̀ ni àpòmù àpòmù náà sì ni ibẹ̀ ti parí lẹ́yìn ibẹ̀ ìjẹ̀bú gbólẹ́mọ̀ lọ lápá bíi wọ́n pààlẹ̀ pẹ̀lú àwọn òwú níbi odò àṣejìrẹ́ lẹ́gbẹ́ kejì nítẹ̀mọ̀ kan ni ọ̀nà ẹkùn èpo orílẹ̀ èwo lọ sólúpọ̀nà lẹ́ẹ̀mọ̀ kan hmm. níbọ̀ wá rí báyìí bàbá wa ọ̀ni akínmóye ró gbà mí o aláàfin ọ̀yọ́ yìí mọ́ tí mo ṣe o ni wọ́n ní kí wọ́n lọ gbé orí mi wá òṣèlè mọ́sẹ̀ ọ̀ní akínmọ́yè ló wá wòye pé baálé àpòmù lóòótọ́ o mo tó sáàdì o àmẹ́ tó ní kí wọ́n lọ gbé orí rẹ wá ìyìn tó gbà á lẹ̀ lọ́wọ́ rẹ̀ ọ̀yọ́ ni ṣe bí ọkùnrin baálé àpòmù wá wò pé kí n ṣe bí ọkùnrin ọjà mọ̀ wá sáàdì yín ẹ sì lẹ́ẹ̀gbà hm, ẹjọ́ máa kẹ́kọ̀ọ́ o. má ràn ró má rorò ràn jọ o àforò ìyá oró kì í jẹ́ kí òru ọtán ẹ wo o ẹ máa wo ohun o. Hmm. ọmọ méjì nígbà tí baálé àpò mú rí pé kọ̀sẹ́ni lè gba òun ó fẹ́ ṣe bí akọni ó gbé jẹ nígbà ó gbé jẹ pé tó o tí wọ́n mi mọ jẹ̀bi o. ó bá ṣe pé yín lẹ jẹ̀bi o ọlọ́run ọ̀dà o ọmọ hmm. méjì tó o bá bá èèyàn jà tó bá lòun fọ̀ sí kóòtù ọlọ́run ní ilé ẹjọ́ ọlọ́run tètè bẹ́ tó o bá jẹ̀bi o hmm. tó o má rò pé o mú un jẹ o tó bá ní mo fọ̀ ọ́ fún ìdájọ́ ọlọ́run <laughs> baálé apòmùkú ọ̀ni akínmọ́yèrò ni wọ́n gbé orí rẹ̀ kí wọ́n gbé sínú gbá kí wọ́n sì lọ bá ogun ọ̀yọ́ tí ń bẹ lẹ́nu lóró wọ́n lọ gbé fún wọn wọ́n gbé fún àwọn ọ̀yọ́ wọ́n sì gbé orí baálé apòmù wọ́n gbé lọ fún aláòfin àólẹ̀ wípé tó orí ọ̀tá yín rèé o àwa hmm. bí àwọn àgbà léèrè wípé ẹ̀yin bàbá wa o ẹ̀yin bàbá mọ́nímọ́ní ẹ̀yin bàbá mọ̀yànmọ̀yàn kí n tiẹ̀ ní báyìí àpò mú ṣe o tó fi di wípé òun ni ọ̀tá aláàfin àólẹ̀ tí baálé àpòmù sì fi gégùn wípé tóun lòún bá jẹ̀bi wọ́n ní ẹ ṣe é hmm. ní ìgbà yẹn aláàfin Abíọ́dún wọ́n máa ń jí àwọn Ọ̀yọ́ tà ní ọjà àpòmù sí ilẹ̀ ibìkan bẹ àpáta ọ̀dájú là ń pè é ó jẹ́ ààlà láàrin ilẹ̀ ìjẹ̀bú-igbó àti àwọn apòmù torí pé a lè gba ìlú apòmù lọ a lè gbàwọ kínní gan a kan òwú ìpólé tá ní orílẹ̀ òwú lónìí a gba pòmù wọ̀ lẹ́yìn ìlú kínní là ń lọ odi ìjẹ̀bú ilẹ̀ ìjẹ̀bú láwọ̀ ìyànà tó ti lè wà tá àti yàká tó dàbà fẹ́ délùú gan odidi ọ̀rọ̀ bòmí ìlẹ̀ yòó nígbò orí báyìí ọ̀dà o ẹsẹ̀ tí alápòmúsẹ̀ ni wípé nígbà tí wọ́n ń ta àwọn ọ̀yọ́ ní ọjà àpòmù aláàfin abíọ́dún ránṣẹ́ lọ sí sì bá ọ̀ránṣẹ́ pé àpòmù o kí wọ́n má ta àwọn ọ̀yọ́ tán ni nígbà wá díjọ́ kan wá ń bẹ ní akẹ̀yọ́ tó jẹ́ oníṣòwò ìlú àpòmù ọ̀rẹ́ rẹ̀ tó wá mú lọ́wọ́ ọba tà á nígbà tó ta òkìkí wá kàn yí pé wọ́n ti ta ọ̀yọ́ kan o nígbà wọ́n tọpa wọn lọ wọ́n rí wọ́n rẹ́ni yìí gbà lọ́wọ́ àwọn ìjẹ̀bú níbi àpáta ọ̀dájú bóò ló ṣe jẹ́ ẹ dẹ́kun ẹ ṣàánú mi ọmọ ọ̀yọ́ ni mí ẹ mọ̀ sí bàbá bá a ṣe ń bi ni mọ̀nú ọ̀rẹ́ mi tó mú mi wá o àólẹ̀ ló ń jẹ́ o òun lọ́tà mi o àólẹ̀ ẹ lọ wá wá wọ́n rí láàrin ọjà wọ́n mú dé ọ̀dájúlì wọ̀nyí o ìka èèyàn sì ní ọ̀rẹ́ rẹ tó o mú wá àṣẹyàn ọ̀yọ́ lẹ̀lẹ́ ń ta ọ̀yọ́ ọ̀dà tó sì mọ̀ pé ọmọ ọba sì mọ́ ń láyà bàbá ọmọ akẹ̀yọ́ ni mí o ṣe é rọ́wọ́ mi ṣe é ti rọ́wọ́ mi akẹ̀yọ́ ni mí o ìlà wọn kọ fún mi o a wà á rí báyìí kò ṣeé pa kò ṣeé fìyà tó nípọn jẹ pé ká tọ̀ náà sóko ẹrú àbí ká tì mọ́nú túbú ìtúsìsì ọ̀dà baálé àpò mi ní ọ̀dà ṣé akẹ̀yọ́ ni ọ́ yọ kọ́ ọlọ́gbọ́n sọ̀rọ̀ lẹ́kọ̀ọ́ ni wọ́n sì kọ ìwọ lọ́gbà ẹ lọ kó patí ẹ wá. ìwọ náà pè patí ẹ bàbá o. ọ̀káàrí ẹgbà ni àtòrí hmm. ẹgbà tẹ́ mo fi kèé ṣe pankẹ́rẹ́ tà ń lò ní ìsìn o àtọ́ba ti rẹ́yìn àwọn eléégún rí òtí alásán pàmbàdàn rí ẹgbà ni báyìí ni wọ́n ṣe lọ kó patí ẹ wá o wọ́n dá ó lẹ̀dọ̀ bálẹ̀ wọ́n bẹ́wù lọ́rùn rẹ̀ wọ́n domi sí lára ìwọ̀ báyìí wùì ìwùì ìwùì ẹ̀sẹ̀ tí baálé àpò mú ṣe ìní pé kò jẹ́ ọ̀tá ọ̀rẹ́ rẹ̀ ó sì nà án lóòótọ́ gẹ́gẹ́ bíi tá a gbọ́ nínú ìtàn àti ìwádìí baálé àpòmọ̀ lẹ́tọ̀ọ́ àti na àólẹ̀ ètò ń bẹ́lẹ̀ yorùbá ń jọun torí pé akẹ̀yọ́ ọmọ ọba ni àwọn sòókò ni là ń pe tàwọn ti ilé Ifẹ̀ sọ́ngbọ́miyé sòókò là ń pe àwọn ọmọ ọba ilé Ifẹ̀ akẹ̀yọ́ là ń pe ti àwọn ti eh, Ọ̀yọ́ ó yẹ kí wọ́n fi àrokò ránṣẹ́ sí ìlú Ọ̀yọ́ ọ̀sẹ̀ o ṣùgbọ́n gẹ́gẹ́ bí ọmọ ọba àlébáwí ẹ̀dá ẹ̀dá sẹ̀rí àtọ́bá tọ́ fún un mo rò pé ọgbọ́n bẹ̀ ń yé baálé àpògùn jẹ̀bi lóòótọ́ àmọ́ àṣẹ ọba náà ló mú sẹ̀ tí wọ́n bá fi lè tàyún tó bá fi lè lọ ó tó ń tí Aláàfin Abíọ́dún òní sí àṣẹ mi ò múlẹ̀ ìwọ baálé àpòmù ẹ̀ṣẹ̀ tó sẹ́nu sọ̀bà kí wọ́n ti gbé orí baálé àpòmùdé wọ́n sì ti pa ẹni ẹlẹ́ni torí láti dáàbò bo ìlú nítorí ẹ̀kọ́ gba owó lé lórí wípé tó ó ṣe dáadáa ó jẹ́ wọ́n bóyá ẹni tí wọ́n tà sílẹ̀ ìjẹ̀bú bí wọ́n sún jẹ ni o bí wọ́n bọ́ jẹ ni o bí wọ́n fi rúbọ ni o bí wọ́n tà fún èyìnbó ni o àmọ́. Hmm.

bàbá wa o àdúpẹ́ o ẹlẹ́yìn ọ̀tá yín o ẹlẹ́là mo tẹ̀ pé lọ́bàá yín bàbá mo tẹ̀ rò pé nìkan tí ó ṣe gbé alágbára ni ẹni tó ṣe pé ó gbé májèlé jẹ kò tiẹ̀ bá wa dúró jagun bí gbogbo ilẹ̀ Yorùbá ṣe jẹ́ yìí táwọn ẹran àtàwọn dàọ̀mì àwọn bàrùbá yí wa po ẹ lọ́tà ńlá kankan <clears throat> aláwọ̀fẹ́ ó lè ní àṣàmù mi èmi lọ́tà tó ń bá mi wá kí lọ́ọ̀tà tó ń bá mi wá bàbá ọ̀tọ̀ ọbẹ̀yìn gbáyé èèwọ̀ ní kọ́tọ̀ ọbọ̀ gbáyé aláàfin alẹ̀ ni ọ̀dà o tẹ̀ bá ń wọ̀tà bàbá ẹ̀ wọ́n ní hùn ẹ̀mí kanlẹ̀ ní bàbá ọ̀tá mi lágbára jù mí lọ ọ̀tá mi jù mí lọ ọmọ méjì. ta lọ ta bàbá. bàṣà mo ṣe béèrè nu ọ̀tá mi kò sẹ́ni méjì yìí ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá lọ̀tá mi. Àfọ̀njá gangan tó ti jẹ fúnra rẹ̀. ogun wọn bá ṣe àwọn ah, eh, eh, eh, aláàfin àwọn lè ewo ni ha kí ni ha yín hmm. ọ̀tá mi nu ẹni tí mo fẹ́ ọ̀tá mi tí mo fẹ́ kẹ́ ẹ bá ń rẹ́yìn nu. ewé hmm. wá wò kí ló fà á tó ṣe pé Báṣọ̀run Àṣàmú ó fi ń bá Aláàfin ó lè wá ọ̀tá àwọn àgbà sọ fún wa wípé kèé ṣe ìfẹ́ aláàfin gangan ní Baṣọ̀run Àṣàmú ní bí kò ṣe wípé ìkùnsínú ti ń bẹ ìtọ́sẹ̀lẹ̀ ni wípé lásìkò tí aláàfin àwọn lẹ́ẹ̀sẹ̀ jẹ ó dúró láti tún ìlú tò kí gbogbo nǹkan tó ti bàjẹ́ ńgbà wọ́n fi ń du oyè kó padà sípò ó fẹ́ fi ìjọmọlúàbí hàn wípé kí la tún wá láyé wọ́n fi ọ́ jọba ó tún wẹsẹ̀ àwúre sọ́ọ̀dẹ̀ lẹ́dùnmarè bí ọmọ méjì wọ́n fi ọjọba o tó ń wẹsẹ̀ àwúre sọ́ọ̀dẹ̀ lẹ́dùnmarè yìí hmm, ìníkàwọ̀ ọba ẹja jókòó síbi tọ́lọ̀ ń fi wá sí o ipò ọba ipò tó lágbára ni o ipò tó lágbára ni o ọba èé lọ́kànjú àwọn ọbẹ̀ èé wọ́ ọ̀bìà kí mo wí. ọbẹ̀ èé lọ́kànjú àkẹ́sì ní wọ́ ọ̀bìà. nígbà bá fẹ́ fi ìyàn joyè yálà ọ̀tọ̀ ọ̀tọ̀ à ń gba fifty million hundred million five million lórí kíni gbogbo ẹ̀ sáà kó lọ sọ́run odidi ọ̀rọ̀ bùnmí ìlú odidi ọ̀rọ̀ bùnmí ìlú nígbà nígbà wà ní pé àwọn haúsá wọn máa ń ṣòwò lọ́yọ̀ọ́ àwọn èèyàn tí a náà máa ń ṣòwò lọ kánò lọ bídà lọ gbogbo lẹ bídà àwọn núpé tápà ló níbẹ̀ òwò máa ń lọ káàkiri haúsá kan ọwọ́ wa ṣòwò ní ọ̀yọ́ ọwọ́ ta àlùbọ́sà tọ̀pẹ́lẹ̀ haúsá wọn ti máa ń kálùbọ́sà wa nígbà wà ta àlùbọ́sà lọ́yọ̀ọ́ àwọn ọmọ bá pẹ̀lú ẹ̀sùn tẹ́ fi kàn ní pé ọwọ́ àṣẹ oògùn kílù ó tú sọ̀yọ́ ipò fẹ́ sa nǹkan burúkú sọ̀yọ́ ni nídìí ọjà rẹ̀ sì ní ó ní àlùkùránì nígbà inú awọ ni wọ́n máa hàn àlùkùránì sí kò tíì sí pépà nígbà náà àlùkùránì tó ń wá máa ké tó máa ń tí máa ń tẹ́ ké wọ́n fẹ́ fi fẹ́ fi sa ó di ilé ọba ọjà kẹsànán ti ṣẹlẹ̀ ọba kọrí ilé ọba nígbà tí àwọn ìwọ̀fà aláàfin ọ̀yọ́ àwọn ìlàrí aláàfin ọ̀yọ́ tí wọ́n rí àwọn ìlàrí aláàfin ọ̀yọ́ tí wọ́n rí kí ló dé à èmi fẹ́ rí bàbá ni kí ló dé à wàláì ṣàláì bàbá gidi ni bàbá ti wá aláàfin ọ̀yọ́ àwa fẹ́ rí bàbá ni a sì gbọ́dọ̀ rí bàbá ni nígbà tó rí bẹ́ẹ̀ wọ́n ránṣẹ́ lọ torí pé ọ̀pẹ́ nílùú kọ̀ọ̀kan ó kálukú náà ni wọ́n ní aṣojú àwọn oníṣòwò àwọn haúsá wọ́n tẹ̀lé wọ́n pé bíbà lẹ́yìn rẹ̀ bàbá wa kára ó lé o kábíyèsí o haúsá kan ni o wàhálà ti dé lọ́jà o ó ní wọ́n kó ẹrù òun òun sì fẹ́ rí yín aláàfin àwọlẹ̀ ní ẹjọ́ wọlé wá nígbà tó dé ààfin ó dúró lọ́ọ̀kan gbogbo wọn pọ̀ wọ́n sì ògbìfọ̀ fún bàbá bàbá wọ̀lẹ́tẹ̀láì èmi wà ní ẹja èmi kó àlùbọ́sà ti èmi wa èmi wọ́n tẹ àlùbọ́sà ní àjà àwọn ọmọ bá sọrun kẹ́yìn wọ́n wá kó àlùbọ́sà tèmi àti gbogbo nǹkan ìní tèmi wọ́n kó lọ ṣé a sì dáa bẹ́ẹ̀ àwọn ọmọ ṣe yín náà wọ́n wá sí Kánò wá ta ọjà lọ́dọ̀ tiwa o àwa ò ṣerú eléyìí fún wọn o ìlú wa bí aláàfin àwọn lẹ̀ yìí pé ẹgbẹ́rọ̀ tá haúsá yìí sọ àwọn náà láwọn ọmọ tí lọ́n ti òwò lọ́dọ̀ wọn àwọn ní lọ́dọ̀ wọn ní táwọn náà ò ní àwa ní lọ́dọ̀ wa kí ló dé ẹ wá ọjà ẹ kó ọjà haúsá yìí fún àti gbogbo àwọn haúsá náà ẹ bá kọjá àwọn ẹ má balẹ̀ ń jẹ́ fún mi bó ṣe rí nù o ẹ má jà ṣe lẹ́yàmẹ̀yà o ẹ má jà ṣe lẹ́yàmẹ̀yà. gbogbo ẹ̀yin tá ẹ ń pè mí lórí aago àlétí ìgbé aago báyìí lóòótọ́ wọ́n wá gbogbo ọjà rẹ̀ àtowó rẹ̀ tí wọ́n kó wọ́n dá padà fún o nígbà wọ́n dá padà fún haúsá ẹ rẹ̀ ó rí gbogbo nǹkan rẹ̀ àmọ́ wá ṣàfẹ́kù kínní kan ìyún àlùkùránì rẹ̀ sáàsì mọ̀ pé àlùkùránì kìí ṣe ta lè rírà lọ́jà nígbà tá à ń ra bíbélì tá à ń ra kùránì lọ́jà nísìn kò rí bẹ́ẹ̀ láyé ìjọ́hun o torí pé awọ ni àwọn tí wọ́n sì hàn orí ni wọ́n ti hàn kìí ṣe táwọn onítẹ̀wétẹ̀wé ń tẹ̀ nísìn báyìí ló ṣe gbéra o ọba kọjá sí ọ̀dọ̀ aláàfin ọ̀lẹ̀ ah bàbá o wọláyìí bàbá gidi lẹ́yìn kábíyèsí aláàfin kábíyèsí aláàfin wọláyìí wọ́n ti kó gbogbo dúkìá tèmi àti owó àti ọjà tèmi fún mi àmọ́ ó kù ó kù alukuri hẹ́nì tèmi aláàfin ọ̀lẹ̀ mọ tí ń jẹ́ alukuri hẹ́nì torí pé mùsùlùmí bẹ lọ́yọ̀ọ́lé ńgbà náà ọ̀ ń bẹ lọ́yọ̀ọ́lé nígbà náà ó wá pé Basọ̀run Basọ̀run wá o ni arákùnrin kọ́ńbó lọ́wà ẹ kó fún un torí wípé tí nǹkan bá ṣe wọ́n o yóò di ogun ilẹ̀ haúsá o àti ilẹ̀ yorùbá kò sì ní í da ká máa ta ẹ̀jẹ̀ ara wa sílẹ̀ ẹ máa kẹ́kọ̀ọ́ o ẹ máa kẹ́kọ̀ọ́ gbogbo ẹ̀yin tẹ̀ ń ṣe náà o wọ́n fi ọjọba ọ̀ǹtalẹ̀ onílẹ̀ wọ́n fi ọjọba ọ̀ǹgbàdúkìá onídúkìá ránran ti pé àwọn tànádà wọ́n da gbogbo ẹ̀ lẹ̀ wọ́n lọ kí tẹ̀ lọ́pọ̀lọpọ̀ náà ń jọba alẹ́ lórí ṣèbí ilẹ̀ tí wọ́n tà ni odidi ọ̀rọ̀ bòmí ìsìnú òwe báwọn dé báwọn báwọn dé mọ́ ni. Báṣọ̀run Àṣàmú lòun ọ̀mọ ibi tí àlùkùránì wà o Aláàfin ní Àṣàmú ẹgbẹ́ kùránì rẹ̀ fún un bàbá yìí mọ ibi tí kùránì rẹ̀ wà Aláàfin àólẹ̀ ní Báṣọ̀run mi tó bàbá mi wá kùránì Haúsá yìí jáde bàbá mi ò bá ń wá tààtú ni hmm. bàbá Aláàfin Ọ̀yọ́ tí Aláàfin Ọ̀yọ́ sọ ọmọ méjì ẹ béèrè. ta ń rẹ̀ tí ó wà bá wa. ẹ mọ bí ọ ni mo bí ọ ni ọmọ méjì tàbí ta ló tún ju aláàfin Ọ̀yọ́ lọ nílùú Ọ̀yọ́. bàbá kò tẹ́ tó tún tá láàfin o. Ṣàngó ní í sọ hmm. aláàfin Ṣàngó ní í sọ aláàfin Ṣàngó. nígbà tó rí báyìí aláàfin Ọ̀yọ́ ní pé ìwọ Báṣọ̀rún mi tó àbálẹ bá ń wá Kùránì jáde bàbá mi ọba mi wá ìyún ni aláàfin Ṣàngó yóò bá mi wá. Thank you. ṣe ń darapọ̀ mọ́ wa ẹ máa bá wa share ètò káàkiri tìbútòrò àgbáyé pẹ̀lú ẹ̀yin tẹ́ ẹ ṣe ń darapọ̀ mọ́ wa bóyá wọ́n share sọ́dọ̀ yín lẹ fi ń rí wa wò ẹ lọ like Ìtàn Yorùbá page lórí Facebook ẹ lọ like Ìtàn Yorùbá page lórí Facebook ibẹ̀ lẹ́tì máa rí wa wò live aago mẹ́jọ alẹ́ tó léde wa Nàìjíríà náà ni a máa ń ṣe ètò. bákan náà lẹ́sìn máa ráwọn ètò wa náà lórí YouTube Ìtàn Yorùbá gbogbo àwọn ìtàn tá a ti sọ lọ ẹ máa rí lórí YouTube Ìtàn Yorùbá nígbà tó rí bẹ́ẹ̀ Basọ̀run pé bàbá Ṣàngó jáde lọ́yọ̀ọ́ ọ̀yá o wọ́n gbé ọjà haúsá yìí ẹ lọ bá mi rán ẹ lọ bá mi rán àrá ibikíbi tó bá wà kí olùkóso arẹ̀kújayé iná lójú iná lẹ́nu òrìṣà tí Ṣàngó lè nà eré ló lè sá báyìí ni òjò sún dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀dẹ̀ lọ́jọ́ kẹta gbogbo Ọ̀yọ́ ti parí pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ ẹnìkan ń bú Ṣàngó lẹ́rùn nígbà tó dẹ̀ tó lọ di wàá wọ́n ń gbòòrò àrá dáhùn o báyìí ni àrá ṣe kunlé Basọ̀run Àsàmú hmm. ìgbà náà ló wáyé gbogbo ìlú wípé àṣepọ̀lè ní Basọ̀run wa hmm. ẹni tí Ṣàngó bá kunlé rẹ̀ nílẹ̀ Yorùbá tẹ́ bá ń wá nǹkan olè ni wọ́n máa ń perú ẹni bẹ́ẹ̀ èyí ló wá bí Basọ̀run nínú pé ah! Aláàfin pè mí lólè lójú gbogbo òlú èmi odidi Basọ̀run àràkúnlé mi torí pé ẹni tára bá sì kúnlé rẹ̀ àwọn oníṣègùn ọ̀tá ló bàbá kí ni túmọ̀ kan tá ń lójì báwọn. ẹ wọ́n fáìní ẹ̀ lò tẹ́bá ni wọ́n táyàn lójì wọ́n fáìní ẹ̀ tẹ́bá ní àràkúnlé ni pé ó jó ilé hmm. tá èdè Yorùbá ìjìnlẹ̀ ló bá ní àwọn ọ̀pẹ́ lónìí à ń fi ọ̀dà kunlé làwa máa ń wí ọ̀dà ètí ìdéǹgbà náà wọ́n lè fi aró palé wọ́n sì lè fi aró kunlé ṣùgbọ́n tẹ́bá ní wọ́n fi àrá kunlé pé àrá jó ilé torí yóò wí kíbi kan máa wí bẹ́ẹ̀ ni ó ṣe rí ìdínà tí Aláàfin Ọ̀yọ́ tó ti fi ṣe kí ni o tó fi di ọ̀tá Basọ̀run Àṣàmú tọwọ́ àwòé pé ọ̀nà kan tóun ọ̀dà sí ni pé Aláàfin náà jáde wogun á tẹ́pa lójú ogun ni <clears throat> Aláàfin àwọn ẹ̀sìn ti mọrú Basọ̀run tó ní ó sì mọrú ọṣẹ́ táwọn Basọ̀run máa ń ṣe nígbà tó wá láwọn ń bá wọ́ọ̀tà ìdínú tó fi wá wò wípé jẹ́ ń gbé tí yọ́ kà wọ́n láyà kí n gbé tì wọ́n ọ̀dà o ọ̀tá mi o ìní Ààrẹ Ọ̀nà Kakanfò Àfọ̀njá. Hmm báwo ló ṣe wá rí ǹjẹ́ ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá yóò gbàrà rẹ̀ gẹ́gẹ́ bí ọ̀tọ̀ ọba ìgbẹ́tò aláìfẹ́hùnlẹ̀ sí lọ́ta ni mí o ká sì jọjà ọgbẹ́ wo la fẹ́ dá o ṣé àfọ̀njá bí Basọ̀rún ṣe gbé ogun lọ sí ìlú Ìlọrin lọ́jọ́ sí Basọ̀rún gáà tí wọ́n sì pa bababa àfọ̀njá síbẹ̀ náà ni Basọ̀rún àṣàmúnà ó ṣe gbógun lọ. Hmm ọ̀nà wo la fẹ́ gbègbà ọgbẹ́ wo la fẹ́ fi mú àfọ̀njá ǹjẹ́ bá a ṣe ń yọ sólà ní ọgbọ ìtàn àfọ̀njá gangan ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ èmi ò ní kú ẹ̀yin ò ní kú ojú tẹ fi ń wò mí ò ní fọ́ etí tẹ fi ń gbọ́ mi ò ní di apá kẹrin ìtàn àfọ̀njá ó tún di alẹ́ ọ̀la pẹ̀lú òògùn ọlọ́run ọmọ méjì. Hmm, bàbá bàbá ẹ aláàfin Ṣàngó tẹ pé tó tún ju aláàfin lọ hmm. ṣé ó ti dòrìṣà ńgbà tá à ń wí ni àbí òun náà sì tún bẹ́ẹ̀ lu ọ̀yọ́ gẹ́gẹ́ bí bàbá ọba. ọ̀kadì aláàfin ṣàngó ló jẹ̀sì kẹta kí mo ló ṣe. ó ló jẹ̀sì kẹta. aláàfin ṣàngó ló jẹ̀sì kẹta ṣùgbọ́n agbára tó nípọ̀ gbogbo àjàká ọ̀rànmíyàn àjàká àti ọ̀pọ̀lọpọ̀ àwọn aláàfin bíi méje tí wọ́n jẹ tẹ̀léra wọn ní ọ̀yọ́ gbà lórìṣà tí wọ́n sọ lórìṣà ṣùgbọ́n ti Ṣàngó pọ̀ nu gbogbo òrìṣà wọn lórìṣà tí Ṣàngó ò lè nà eré ló lè sá nígbà tí bàbá lọ fẹ́ lọ jagun téèyàn sì ti rán àrà sí ọ pé kọ́ bọ ọjà ìjọba fẹ́ sọ̀tàn aláàfin Ṣàngó àti tó fi ojú olówu rí ọmọ pé nǹkan burúkú ń bẹ nílẹ̀ Yorùbá nǹkan burúkú ń bẹ èyìnbó tó rí Ṣàngó ń bẹ èyìnbó Portugal tọkọ ọlẹ tọkọ tọkọ ọ̀rọ̀ Ṣàngó àtolóhùn ìgbà náà tọkọ ọlẹ mo ti sọrí mo ti sọrí lórí ètò àtàbá fẹ́ béèrè béèrè ẹ̀hẹ́n àbá àtàbá fẹ́ pè a lè pè sórí WhatsApp line wa plus two three four eight zero two three six eight seven four lórí WhatsApp àbá sì fẹ́ pè direct a lè pè sórí zero eight zero three two eight five five eight eight eight agbàfẹ́ pè direct a lè pè sórí zero eight zero zero eight zero uh, zero eight zero three two eight five five eight eight eight ẹ sì lè pè mí náà sórí whatsapp tàbí kẹ́ ẹ whatsapp ti plus two three four eight zero two three six eight seven four three two àwọn tàbá sì ní ìbéèrè ẹ̀jẹ̀ akọ sí ojú rẹ̀ á rí bẹ́ẹ̀ ṣé wò wá kí n bá wa fi ṣọwọ́ káàkiri àgbáyé fún àwọn èèyàn bẹ́ẹ̀ ní bá sì fẹ́ darapọ̀ máwọn olólùfẹ́ Laji Abbas ẹ kàn sí mi lórí whatsapp mi n plus two three four eight zero two three six eight seven four three two bó ṣe pé àtìlẹ́yìn ni àbẹ́fẹ́ polówó ọjà lórí ètò yìí ètò wa ìtàn Yorùbá àbẹ́fẹ́ kábàá yín kíyàn fún ayẹyẹ kan ní òyàlá ọjọ́ òbí nínú ẹ pè wá bákan náà ọlọ́run ó là wá níbi àrùn kòrókòró yìí ọlọ́run ó yà wá nítorí ojú kòró wọ́n ní kì í pojú kòró jẹ ni àmọ́ kì í ṣe bí ìtasùn kan ọlọ́run ó là wá níbi àrùn kòró mm, bó ṣe rí nù ọmọ méjì sí béèrè mi wà. bàbá rẹ̀ já gbọ̀n táwọn ará ilé bá tún ní fún wa. àti sọ fún wọn ẹ bá fẹ́ pè wọlé àǹfààní ti wà láti pè wọlé sí orí ètò àǹfààní ti wà láti pè wọlé sí orí ètò tí wọ́n fẹ́ pè wọlé. báwọn èèyàn pa pé kíní ọmọ ìgbà tó bá ọ̀rọ̀ tá a bá sọ ọ́ ń dílé díẹ̀ ìlọ́fà ẹ̀ já sí sùn fáwọn èèyàn mo kí ọ o mo kí ọ ọmọ ọ̀run ajẹlẹ̀ tó dé ní orílẹ̀-èdè united kingdom ẹ̀yìn látàrọ ti darapọ̀ mọ́ wa bẹ́ẹ̀ ló sì bá wa pín ètò yìí káàkiri fún àwọn èèyàn káàkiri tìkútòrò àgbáyé àwọn abèrè ẹnìkan béèrè fún lọ́wọ́ pé ọ̀kan làwọn àbáyọ̀mí isaac ara àwọn alátìlẹyìn wa kàn ni wọ́n béèrè yìí pé ṣé ṣàgbó ṣé ṣàgbó kú ni bẹ́ẹ̀ ni ọba kù. ẹ̀kọ́ alẹ́ ẹ ti wọlé o orúkọ yìí àti ibi tẹ́ ẹ ti ń pẹ́ wà live o. orílẹ̀-èdè ibo ti ń pè wá o. turkey turkey. wa dá sétò à ń gbọ́ yín. ẹ̀jọ̀ mi bá bèrè pé ta ló lẹ́tọ̀ọ́ hmm nǹkan tẹ̀ béèrè o ẹni. mo ní bábù nínú ìjọ ọ̀nì ìfẹ́. ẹni ta ló lẹ́tọ̀ọ́ láṣẹ kí ni. láti fi èèyàn máa jẹ́ oyè Yorùbá oyè Yorùbá nínú oyè kátàkà àtọ́gbẹ́ Yorùbá nínú Aláàfin àti Ọ̀nì ìfẹ́. mo ti dáhùn rẹ̀ mo ti dáhùn rẹ̀ ẹ tẹ́ bá wò nínú ta ni Yorùbá mo sọ. So, bákan náà nígbà mo sọ nípa oyè ààrẹ ọ̀nà kakanfò máyégún mo sọ mo ṣàlàyé ẹ̀ ń bẹ̀ náà mo rò pé mo rò pé ẹ̀ ń gbọ́ mi. bẹ́ẹ̀ ni sà. ẹ mo ti dáhùn rẹ̀ aláàfin ọ̀yọ́ oyè tó bá ti ní orúkọ yorùbá aláàfin ọ̀yọ́ ló lè fi èèyàn jẹ mo rò pé ẹ gbọ́ mi yé. ókè sà. oyè tó bá ní orúkọ ìjẹ̀bú ìjẹ̀bú nínú àwùjalẹ̀ nìkan ṣoṣo ló lè fi èèyàn jẹ oyè tó bá ní orúkọ ẹ̀gbánú àwọn ẹ̀gbá wọ́n pín sí mẹ́rin tán lè jẹ́ láì ara wọn oyè tó bá ní orúkọ ìjẹ̀ṣàánú ìjẹ̀ṣà land bàbá wọ wá iléṣà ló lè fi ìyẹn jẹ bẹ́ẹ̀ tàwọn èkìtì bẹ́ẹ̀ tàwọn ọ̀wọ̀ bẹ́ẹ̀ tàwọn ìgbòmìnà ṣùgbọ́n tó bá ti jẹ́ mọ́ yorùbá ọ̀yọ́ ní jẹ́ yorùbá níjọ́un ọdún 1919 làwọn òyìnbó ní kí gbogbo wa máa jẹ́ orúkọ kan náà yorùbá mo rò pé ẹ mi yé orú ìlú ní ń jẹ́ ọ̀yọ́ ẹ̀yà kan ní ń jẹ́ ọ̀yọ́ olú ìlú yorùbá ní ń jẹ́ ọ̀yọ́ ifẹ̀ ń jẹ́ ifẹ̀ ìjẹ̀bú ń jẹ́ ìjẹ̀bú àwórì ń jẹ́ àwórì ẹ̀gbádò ń jẹ́ ẹ̀gbádò yewa ń jẹ́ yewa àwọn kí lorúkọ ẹ̀ àwọn èkìtì ń jẹ́ èkìtì ìjẹ̀ṣà ń jẹ́ ìjẹ̀ṣà ìgbòmìnà ń jẹ́ ìgbòmìnà mo rò pé ẹ yé kò rújú ẹ rí wípé ààrẹ ọ̀nà kákàǹfò lẹ yorùbá ńlá máa ń pe ààrẹ ọ̀nà kákàǹfò kò rújú lọ́jọ́ tó ti pẹ́ tẹ́ ti ń jẹ́ bákan náà bàbá wa láàfin ọ̀yọ́ wọ́n ti fi afẹ́ babalọ́lá jẹ bá a mòfin bá a mòfin ilẹ̀ yorùbá ti pẹ́ mọ̀ pé kò sẹ́ tọ́ta kò ń gbà náà ìtawà béèrè bàbá wa ọ̀ní ìrìsà lágbára àti fìyànjẹ oyè ilẹ̀ Odùduwà mo rò pé gbọ́ mi yé oyè ilé Ifẹ̀ àti oyè ilẹ̀ Odùduwà tí bàbá wọ ní ìsàbá fìyàn jẹ kò dúdú pé ọdá o tẹbá ní nìsín olùkọ́ àgbà uh, bá àmọ̀tán ilẹ̀ Odùduwà àbí bá àmọ̀tán ilé Ifẹ̀ kò sí tó burú ń bẹ̀ bàbá wa Àwùjalẹ̀ ilẹ̀ Ìjẹ̀bú kò lè fi wọn ò lè fi ìyànjẹ òkè yòó tó bá ti lóko Yorùbá àbókọ Òwu wọn ò lè fi ìyànjẹ ṣùgbọ́n kò wá sí tó burú kí gbogbo àwọn ọba wọ́pawọ́pọ̀ nígbà tí láǹjó kọkàn náà tí baba wa láàfin ọba fẹ́ fi ìyànjú ìtọ́ bá jẹ mọ́ oyè ilẹ̀ yorùbá ká pé ó gba àwọn ọba kí pàdé ọ wà kò sí pàdé tá a bá ń tanra wa ni kò sí ṣọ̀kan mo rò pé gbọ́ mi yé nígbà tá a bá fẹ́ dìtẹ̀ ara wa àbá bá fẹ́ ṣe nǹkan kan la wá ní lọ́balọ́ba ń wọ̀ ìpàdé lọ́balọ́ba wo là ń ṣe nígbà wọn fẹ́ yọ tẹ́lá wọn yọ kí ni pé kọ́mọ̀ wá sí àárín àwọn olúwo ni wọ́n ń jókòó pàdé pa ẹ bá ń bí wọ́n pé mínítì ìpàdé kí wọ́n sọ nǹkan tí ń ṣe é bọ̀ ṣáájú kí wọ́n tó jókòó pé ọ̀yà òbò olúwo mọ̀ wá pàdé wa mọ́ ọba àlú kan ò sì táwọn aráàlú rẹ̀ ọ̀bá kọ̀ táwọn aráàlú rẹ̀ ọ̀bá kọ̀ torí gbogbo wọn jọ ládé ìṣẹ̀ǹbáyé mo rò pé ẹ gbọ́ yé ṣùgbọ́n kájọ wà ní káwá pera wa pé ó dá o gbogbo wa nígbà tá a ti wà lẹ́yọ kan o a fẹ́ máa fi yàn joyè bóyá lọ́dọọdún ni o lọ́dún mẹ́ta mẹ́ta ni o ká máa mú yàn káàkiri tìbútòrò ìpogbo ìpínlẹ̀ ilẹ̀ Yorùbá tàbá máwọn èèyàn káàkiri ká para wa pọ̀ o ká sì ṣe kí ni o ká wá wò wọ́n gbogbo ẹ̀yọ́ ọba Àwùjalẹ̀ ọyẹ ẹ lọ káàkiri gbogbo ilẹ̀ ìjẹ̀bú ẹ fowókọ ọba eh, èkó ni o ọba ògbómọ̀ṣọ́ ni o nílẹ̀ èkìtì ni o ọ̀tún ni o ní ẹ̀gbá ni o nílẹ̀ṣà ni o tábá wá para wa pọ̀ tó fi dé ilé-ifẹ̀ tó fi dé ọ̀yọ́ tó fi dé ìbàdàn tábá wá para wa pọ̀ tẹ́ wá fowókọ ránṣẹ́ tá a wá ń gbé àmì ẹ̀yẹ fáwọn èèyàn owó tá a bá pa ń bẹ̀ ní tá a bá rí ń bẹ̀ káwa máa lò fún ìlọsíwájú ṣebí ìlàrún coronavirus dé ṣé báwọn bàbá wa ṣe ń ṣe láyé ọjọ́ ọ̀nù gbogbo tá a bá rí ń bẹ̀ káwọn ọba ó ní àsùnwọ̀n tó ṣe é pé tí nǹkan bá ṣẹlẹ̀ àwọn ọba wa gan ni wọ́n ọ̀kọ́ máa dìde mo rò pé gbọ́ mi yé ṣùgbọ́n ní ti òdodo ọ̀rọ̀ àtojúlówó oyè tó bá ti jẹ mọ́ yorùbá aláàfin ọ̀yọ́ ní ń jẹ́ yorùbá tí ẹ̀rí rẹ̀ ń bẹ ní ọdún 1990 kódà ọ̀ọ́ni adùn. adémíṣe adémilúyà àbíta ní bẹ ní ọ̀ní nígbà náà bàbá wa takò nígbà náà pé lo orúkọ ní ọdún 1919 pe yóò pa orúkọ àwọn ẹ̀yà yòókù rẹ̀ mo pé gbọ́ mi yé báàrin ṣe ṣe ni ń ọlọ́run ọba lọba tí ń kọ́ yìí. orí youtube yẹn mo ṣe bẹ́ẹ̀ ṣàlàyé fún mi pé ó gbóni yékéyéké yékéyéké gidi nígbà táwọn ará mi bì àti wá bí ìpínlẹ̀ kan gbé pé pé ọ̀rọ̀ àfáyìndì tí wọ́n fi jẹ Yorùbá jẹ yẹn máa ń gún jẹ Yorùbá àwọn kan sọ pé àtọ̀ pé láì máa ń jẹ Yorùbá pé ẹ̀mí Yorùbá lọ́kọ́ fi Yorùbá táwọn lè jẹ Yorùbá yẹn. sẹ́rí àwọn èèyàn tó ṣe àṣìṣe máyẹ̀ ó yàtọ̀ sí máyégún Ok. mọ́yẹ̀ ó yàtọ̀ sí máyégún kọ papọ̀ mọ́yẹ̀ ilé ifẹ̀ ó yàtọ̀ sí máyégún kọ papọ̀ wọ́n ń jẹ mọ́yẹ̀ ní ilé ifẹ̀ wọ́n ń jẹ mọ́yẹ̀ kìí ṣe mọ́yẹ̀ ni wọ́n pè kìí ṣe máyégún kódà tá a bá tu ìtú nǹkan àti ìsọ èdè ifẹ̀ àti èdè yorùbá ọ̀yọ́ ó yàtọ̀ síra wọn tèmọ́tìjẹ̀bù tẹ̀gbá ó yàtọ̀ tí èkìtì tí oǹdó tẹ bá ti ń kọjá àwọn agbègbè kan lóǹdó yorùbá tí wọ́n gan ó tún fẹ́ẹ́ farapẹ́ ti àwọn ti tàwọn bíi ibẹ̀ bìí ní ẹsẹ̀ gẹ̀lẹ́jà gbé pèlè náà. ẹ bẹ̀rẹ̀ sí ni mo mú wa máa zùkú. ẹ kú alẹ́ o. ìkàlẹ̀ ẹ̀kú ètò. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti ń pè wá o. Abíọ́dún ló ń pè láti London láti United Kingdom tó ẹ bá wa dá ṣètò lórí ètò ìtàn Yorùbá láwa pẹ̀lú ọmọ yín ọ̀rẹ́ yín Lájí Abbas. yà ẹ kú iṣẹ́ o. Ọlọ́run ni. nǹkan kan ni mo fẹ́ béèrè tó rújú tó rújú lójú díẹ̀. Mm-hmm. àti eh, eh, Ogun State which is Abẹ́òkúta o Ìjẹ̀bú o gbogbo ilẹ̀ Yorùbá pátápátá ṣé Ọ̀yọ́ náà ti ṣẹ̀ wá ni àbí fẹ̀. àwọn wo nìyẹn. kó tó di pé gbogbo kó tó di pé gbogbo ọmọ migrate káàkiri gbogbo yorùbá pátápátá níbo náà ti kọ́kọ́ ṣẹ̀ wá ṣé ọ̀yọ́ ni àbí fẹ̀. gbogbo àwọn tá à ń pè yorùbá lónìí àbí. àti gbogbo yorùbá o àti eh, aláàfin ṣàngó aláàfin aláàfin gbogbo àwọn nǹkan tó ń pè lákìkọ alágbára yorùbá ó ní bìgínì wọn bóná ti ṣẹ̀ wá. ọ̀rọ̀ kìí ṣe iléèfẹ̀ ń gbogbo wa ti wá àwọn kan wá láti iléèfẹ̀ ẹ bá ẹ lọ gbọ́ ta ni yorùbá mo ṣàlàyé ẹni tí òrùjú tẹ bá lọ sí ìpínlẹ̀ ondo àtàwọn ìpínlẹ̀ hmm. èkìtì àwọn ìlú bẹ́ẹ̀nbẹ́ẹ̀ mo dákọ̀ àwọn ìlú mẹ́jọ tí wọ́n ti wà ṣáájú iléèfẹ̀ pẹ̀lú lónìí ìfọn àwọn olúfẹ́ ẹ̀rí pé ńgbà tí bàbá wa táwọn èèyàn bá ń béèrè mi ìfẹ́ dá sí i ta ló jura wọn lọ́nà ọ̀ni àti aláàfin màá lè yún kọ́ ni ẹbí mi ibi táwọn gan ti rádé ni ẹ béèrè olúfọ́n kọ́ ọmọ bàtálá olúfọ́n lọ́ba ifá ọ̀ṣun àwọn ni ifọ́n ifọ́n ń bẹ lóǹdó wọ́n sì ń bẹ ní ifọ́n kan ń bẹ lẹ́gbẹ̀ẹ́ ìlóbù adé báwọn náà bí ọ̀ní ṣe ládé àrè làwọn náà ládé àrè mo rò pé ń gbọ́ mi yé. ok ní kúkúrú èdè ṣé nǹkan tẹ̀ ń sọ ni pé àwọn ìlú yìí ti wà gẹ́gẹ́ bí ọ̀yọ́ ṣe wà gẹ́gẹ́ bí fẹ́ ṣe wà. Ọ̀yọ́ àwọn tí Ọ̀yọ́ Ọ̀rànmíyàn tó lọ Ọ̀yọ́ ọmọ ọmọ ọmọ Odùduwà ní Ilé Ifẹ̀ ló ń ti jáde mo rò pé ẹ̀ ń gbọ́ mi yé Ilé Ifẹ̀ àwọn kan wà tí wọ́n jáde nílé Ifẹ̀ àwọn kan wà tó sọ pé wọ́n èé ṣe Ilé Ifẹ̀ àwọn ìlú míì ti wà ẹ lọ wo ta ni Yorùbá tí mo sì mọ́pọ̀lọpọ̀ ẹ̀rí wá lórí ẹ̀ tẹ ẹ bá lọ sí ọ̀bàálé ìlú ọ̀kan bẹ tá à ń pè ní ọ̀bàálé àwọn ti wà ṣáájú ilé Ifẹ̀ ibẹ̀ ni ọ̀rọ̀ àtẹ̀wọ̀nrọ̀ àtẹ̀wọ̀nrọ̀ ibẹ̀ gangan ló ti ọríjìnéètì wá káwọn Ọbàtálá tó gbà káwọn ọmọ Odùduwà náà tó gbà mọ́ Bàtálá lọ́wọ́ ẹ ǹjẹ́ ọ̀sá rújú ni pé gbogbo ìtàn tí wọ́n bá sọ wọ́n sọ fún wa pé Odùduwà bọ́ Bàtálá nílé Ifẹ̀ ni mo rò pé gbọ́yàn náà rí ó dà ń kó yé mi díẹ̀. àwa béèrè pé Ọbàtálá tí Odùduwà bá ń lé Ifẹ̀ níbo lòun ti wá ta ń bàbá rẹ̀ ta níyá rẹ̀ ṣé ìtàn ò sọ bẹ́ẹ̀ ni ìtàn ò fi díẹ̀ múlẹ̀ ni. iná ẹ̀ ni ìtàn tá à ń dọwọ́ bò tá à fẹ́ kárí pé ọba ilé ibẹ̀ làwọn ti jáde ọba ilé ọba ilé tó wà ní Àkúrẹ́ north ara àwọn ìlú ìṣẹ̀ǹbáyénu ẹ bá sì lọ sí Ìdànrè ní ní kí lorúkọ ọwá ni wọ́n ń jẹ ní Ìdànrè ní ìpínlẹ̀ Oǹdó lẹ́gbẹ̀ẹ́ Àkúrẹ́ lẹ́gbẹ̀ẹ́ Àkúrẹ́ ibẹ̀ ní òkè ti ga jù nílẹ̀ yorùbá six hundred and sixty step ìlógun òkè ń tẹ̀bá débẹ̀ ara àwọn ìlú tó ti wà tipẹ́ nù. orí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí gẹ́gẹ́ bí ìtàn ó dà ń pẹ́ nu yín náà mo ti gbọ́ mm-hmm. àbẹ́ bóyá nu yín dẹ̀ kọ́ wọ́n sọ pé Ifẹ̀ control up to seventy percent of Yorùbá land. Ifẹ̀. láyé àtijọ́ no sorry Ifẹ̀ kọ́ Ọ̀yọ́. Ọ̀yọ́. Ọ̀yọ́ control up seventy percent of Yorùbá land láyé ìjọ́jọ́ láyé àtijọ́. tẹ bá wo tẹ bá wo gbà mo bẹ̀rẹ̀ mm. tán Àfọ̀njá apá kìíní mo ṣàlàyé iye kòtà pé Ọ̀yọ́ lásán sí tó jẹ́ pé ìlú Ọ̀yọ́ ká tó wá sọ pé torí Ọ̀yọ́ ní fi olú jẹ fún wọn nílàrú ṣe lára àwọn Ẹ̀gbá oko Ọ̀rànmíyàn ló bí oko tó tún wà lára àwọn Ẹ̀gbá torí mẹ́ta la pín àwọn Ẹ̀gbá sí kó tó di pé àwọn Òwu lọ bá wọn Òwu dájú Òwu èsì Ẹ̀gbá oko gbogbo bẹ̀rù àṣẹ ọ̀ràn mí yẹn ó dẹ̀ tó délẹ̀ ẹ̀dà ọ̀mì ó délẹ̀ Togo àmọ́ ní john ti john john john àṣẹ ilé Ifẹ̀ gan ju gbogbo bíi lọ ìyún lọmọ rẹ̀ ń gbà á padà mo rò pé gbọ́ mi yé ṣe rí àṣẹ ilé Ifẹ̀ gẹ́gẹ́ bíi táwọn àgbà sọ fún wa gẹ́gẹ́ bíi ìwádìí torí àwọn ìwé kan ti wà jẹ́ ti kọ ní two thousand years ago tẹ́ bá lọ wọnú ta ní Yorùbá àṣẹ ilé Ifẹ̀ ó fẹ́ẹ́ dé Libya wọ́n fẹ́ kárí gbogbo tí ń jẹ́ ilé èèyàn dúdú torí ogun lòdùdú alọ́jà ogun Libya tán lọ bá àwọn èyìnbó jà ni wọ́n ń sẹ́rí padà bọ̀ ni ló fi kó agbára jọ ló fi gba agbára nílé Ifẹ̀. ìyẹn Odùduwà. bẹ́ẹ̀ni àtọ́ni tó bá ní pé Odùduwà tẹ̀wọ̀n rọ̀ látọ̀run ni gbogbo ìtàn Odùduwà sóòní one thousand two hundred years ni kò ì jù bá ń lọ a sì ti ń rí àwọn hmm. ìtàn. Mm a sì ti rí àwọn àkọọ́lẹ̀ tẹ bá lọ sọ́dọ̀ àwọn oníbíbélì tẹ bá lọ sí Egypt tẹ bá lọ sí India tẹ bá lọ sí China ẹ mọ̀ rí ìtàn ẹgbẹ̀rún ọdún mẹ́wàá ìtàn ẹgbẹ̀rún ọdún lọ́nà mẹ́ẹ̀ẹ́dógún ìtàn ẹgbẹ̀rún ọdún méje káwá sọ tẹnìkan tá a sọ pé tó òun dá gbogbo ilé ayé òun ní one thousand two hundred years ṣé sọ́jọ́ra wọn àmọ́ ìtàn Ilé Ifẹ̀ mọ́ni Ilé Ifẹ̀ ọjọ́ Ilé Ifẹ̀ ju Ìgbò Odùduwà lọ a ti jẹ ọba mọ́kàn mẹ́tàdínlọ́gọ́rùn-ún apá kan ní ninety seven king láti jẹ́ ńlẹ̀ Ifẹ̀ apá kan ní pé rárá o thirty seven king láti jẹ́ ńlẹ̀ Ifẹ̀ kódùdú àwọn tó wá gbàkóso mo rò pé ẹ gbọ́ mi yé. so ilé Ifẹ̀ ti ń exist before Odùduwà. tipẹ́tipẹ́ tipẹ́tipẹ́ kì í ṣe two thousand years kì í ṣe three thousand years Ah, ẹ tí ìwo ta ni yóò. ó bá àwọn kan nífẹ̀ẹ́ ni. àṣìbọ́ ọmọ ilé Ifẹ̀ ló náà. Ah, gẹ́gẹ́ bí ìtàn. Ah, ọmọ ilé Ifẹ̀ ló náà wọ́n ní pé ó díá fún Odùduwà nígbà tó ń joyè ilé bàbá rẹ̀ wọ́n ló rúbọ kàṣà ìrúbọ yóò joyè ilé bàbá rẹ̀ tí ì bá sọmọ bẹ̀ ó yẹ ilé ta wọ́n ṣe ní yóò joyè ilé bàbá rẹ̀. bẹ́ẹ̀ni. <laughs> ẹ lọ wo ta ni Yorùbá gbogbo àlàyé mo ṣe ń bẹ yékéyéké nínú ta ni Yorùbá ó ń bẹ lórí YouTube ẹnìkan bẹ̀rẹ̀ pé a wà lórí YouTube o ẹ lọ wo ta ni yorùbá mo rò pé máa wo gbogbo ẹ. apá kìíní dé apá kẹẹ̀ẹ́dógún lóde. gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ bó ṣe yé mi mọ níwọ̀n bá tẹ́ sọ yín sí ni pé undiscover ara wọn ni kò sí pé ìlú kan báyìí ní yorùbá àkọ́kọ́ yorùbá ti bẹ̀rẹ̀ pé ó kéré yorùbá ti ṣèwà ẹ káre jàre nígbà tí ìlú kan bá dorí tán ẹ sẹ́rí bẹ́ẹ̀ ni sẹ́rí nígbà tí nígbà tí Odùduwà gba àkóso tán òun lágbára ó láwọn nǹkan ogun tó yàtọ̀ sí ti àwọn yòókù àwọn ọmọ rẹ̀ ní wá ń pàṣẹ sẹ́ẹ̀sì mọ̀ ń gbò pé bàbá mi ti gbàlú kò sí tàtẹ́ fẹ́ pamọ́ ìtàn bàbá mi irú ẹ̀ náà ní ṣẹlẹ̀ nílọrin mo rò pé gbọ́ mi yé bí ìsìn máa ń ṣẹlẹ̀ ní gbogbo òlú nù ẹ rí i pé tẹ bá dé lọrin wọn ò fẹ́ sọ ìtàn míì mọ́jú wípé ìtàn lọrin bẹ̀ látòrí Shehu Alimi wọn ò fẹ́ dà padà sí pé bóyá ẹnìkan jẹ́ ládẹrin o ẹnìkan jẹ́ lẹ́yìn rẹ o ẹnìkan tó jẹ́ lẹ́yìn rẹ̀ sí kẹta kó tó wá kan àfọ̀njá wọn ò fẹ́ sọ wọ́n fẹ́ ká mọ̀ yìí pé bí àwọn tó ń ṣèjọba lónìí ò ṣe fẹ́ ká mọ̀ sọ̀tàn ìbílẹ̀ wa ìpìlẹ̀ wa táwa ń sọ lónìí ìtàn pé nàìjíríà ni wọ́n fẹ́ mọ̀ gbọ́ wọn ò fẹ́ sọ iná fi yọ ìtàn kúrò ní gbogbo ilé ẹ̀kọ́ táwọn ọba wa sì fọwọ́ lẹ́rán. ìyọkọ̀ ń kúrò ìkú lọ́hùn mo rò pé gbọ́ mi yé bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ ọ̀tán ṣe rí èmi jó ẹ̀rí pé mi tẹ́ bá máa ń wò mí èmi èé sọ́ọ̀sù báwọn èèyàn tá a bá ń sọ̀rọ̀ wọ́n wà ní à bóyá ń tàbùkù ọba kan ni àbá ń gbọ́ ọba kan lórí ọba kan bẹ́ẹ̀ dẹ̀ ni òdodo ọ̀rọ̀ là ń sọ. so gẹ́gẹ́ bí bí bẹ́ẹ̀ ṣàlàyé tó dẹ̀ yé mi nísìnyí wọ́n ń discover ara wọn yìí a lè fiwé pé gẹ́gẹ́ bí ìlú òyìnbó bíi British nísìnyí bọ́n ṣe colonize àwọn ìlú káàkiri káàkiri káàkiri. sẹ́rí kó yẹn ò já sí pé àwọn ìlú tán colonize yẹn ọ̀dọ̀ wọn náà ti wá àmọ́ gbà tán discover àwọn torí pọ́n lágbára jù wọ́n lọ sí Ọ̀yọ́ empire dàbí alágbára lùgbà ẹ̀ ńlẹ̀ Yorùbá. ẹ wo Iléṣà ẹ wo Iléṣà ẹ pé ọwá ọwá lọ ba Iléṣà ọwá ìlú márùn-ún wọn ti lọ ọmọ Odùduwà lòun kó tó wá dé Iléṣà ó sì bá àwọn èèyàn ń bẹ ìran àwọn tó bá ń bẹ ilé ibi tí wọ́n sin Ògèdèngbé sí ilé náà ti lò one thousand five hundred years ṣe é rí pé ó tún ju àsìkò Odùduwà lọ bẹ́ẹ̀ni. àwọn là ń pè ní jẹ̀sà rárá ń alẹ́ Odùduwà kò ju one thousand two hundred years lọ ilé tí wọ́n wá sí Ògèdèngbé sí wọ́n ló ti lo one thousand pé ó ju ààfin Ọwá Iléṣà gan lọ torí pé àwọn wọ́n wá dé bá wọn ń bẹ̀ ni tẹ́ ẹ bá lọ sí Ọ̀wọ̀ ibi tí Ọlọ́wọ̀ wà ọmọ Odùduwà ló àmọ́ àwọn tí wọ́n gbà lú lọ́wọ́ wọn ìlóró ni wọ́n ń pè wọ́n kẹ́ ẹ tó wọ ààfin Ọ̀wọ̀ lọ́wọ́ ọ̀tún àwọn wà lọ́wọ́ ọ̀tún tẹ́ bá sì dé ọ̀bálé náà ní àkúrẹ́ àkúrẹ́ north àwọn yẹn náà wọ́n sọ ìtàn ìgbà tílùú ti ń bẹ kí wá ṣe pé ká wá sọ̀tàn lẹ́nu àwọn oníwádìí ìjẹ̀lẹ̀ wọ́n wá síbẹ̀ rédíò kábọ̀ ọbẹ̀ wọ́n ṣe gbogbo nǹkan èlò wọn wọ́n wo bó ní nǹkan tẹ́ ń lò lé Ifẹ̀ ń jọun bó ní nǹkan tẹ́ ń lò lọ́wọ́ bó ní nǹkan tẹ́ ń lò níjẹ̀bú èwo ló ti pẹ́ jura wọn lọ irú ẹ̀ ní tẹ́ ṣe ní ìwò eléérú ní ìpínlẹ̀ Ondo agbárí òkú tẹ́ ń gbé jáde tẹ́ sì fi irinṣẹ́ wò tẹ́ ló ti lo ẹgbẹ̀rún ọdún mẹ́wàá ten thousand years agbárí òkú hmm. mo rò pé gbọ́ mi yé kì í ṣe wípé à ń sọ ìtàn lásán à ń tẹ̀lé ìwádìí ìjìnlẹ̀ ni èmi a máa lọ rí gbogbo hmm. àwọn a ní àwọn museum aláwọn professor àwọn curator wa èmi a máa lọ bá wọn ìwádìí wo lọ́jáde o àwọn nǹkan bó lélẹ̀ o ìlà fi máa rọ́pọ̀lọpọ̀ nǹkan àṣírí ẹni gbẹ́gbẹ́ àmọ́ sọ ìtàn kan tí mo gbé ní ọdún méjì sẹ́yìn pé fake ọ̀pọ̀ ọ̀ràn míyàn ní bẹ nílé Ifẹ̀ àwọn kan ta kò mí lọ hmm. rẹpẹtẹ ṣùgbọ́n àwọn gbogbo àwọn tó wáá jẹ́ àwọn pòfẹ́sọ̀ lálálá gbogbo wọn wọ́n kan sára sí mi wípé pé mo tiẹ̀ sákí láti ká aṣọ kúrò lójú ayé pé wọ́n ní òjè wọn ò lè wábi tó rí jìnnà wà mo rò hmm. ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹlòmíín ló sì mọ̀ nígbà àsìsọ àwọn tó wà nílé Ifẹ̀ wọ́n mọ̀ ọ́ torí pé ẹ rí i pé UNESCO bàbá wa Tóyìn Fálọlá ilẹ̀ alága UNESCO àná sẹ́rù oyún bàbá tọ́jọ́ ọmọ ilẹ̀ Yorùbá tó ṣe pé òun kọ̀tàn sí ni àìmọye ìwé ńláńlá wọn kọ nípa ilẹ̀ Yorùbá sẹ́rù yìí ni ọ̀wá rí pé ogún wa kọ̀ wá ní gbé síbi tí UNESCO wàá sọ níbi ìgbafẹ́ tá a máa gbowó lórí rẹ̀ hmm. ó ti pẹ́ tẹ́ ti ráwọn èèyàn nígbà wọn lọ wọ́n mú àwọn sáǹpù rẹ̀ àwọn èso wọn yín wọ́n wá mú un lọ sílùú òyìnbó ní orílẹ̀-èdè amẹ́ríkà nígbà wọ́n lọ tí wọ́n dé wọ́n rí i pé ọjọ́ tí wọ́n lò kíní yìí èyí tí ì pẹ́ pé kìí ṣe old one pé eléyìí wọ́n ẹ̀sẹ̀ ṣe ni ọ̀rọ̀ pọ̀ rẹpẹtẹ lórí rẹ̀ ṣùgbọ́n so ìwá ni nígbà tá a ṣe ń gbà ní ọ̀pọ̀lọpọ̀ ń takò ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn ń bú wa mọ́ ìbéèrè táwọn èèyàn béèrè ni ǹjẹ́ yìí fúnra yín ti lọ ilé Ifẹ̀ tẹ́ bá wà lọ ẹ̀ pé mo lè máa parọ́ ṣùgbọ́n àwọn kan ń bẹ tí wọn ò ní parọ́ làwọn pòfẹ́sọ̀ nílé Ifẹ̀ tán wà ní OAU nílé Ifẹ̀ ní yunifásitì Ìbàdàn ẹ lọ bẹ̀ ẹ sì wá lọ sí National Museum ti Ìbàdàn ní o tí Òṣogbo ní o èyí tí ń bẹ nílé Ifẹ̀ náà ẹ lọ bá wọn pé ah olùkọ́ àgbà parọ́ fún yín lórí ọ̀pọ̀ ọ̀ràn míyàn ni wọ́n ṣàlàyé fún yín ètí ìjọba kú gbà wọ́n bẹ́ẹ̀ kí wọ́n wá parọ́ fún yín kẹ́mi wá gbọ́ kí n wá pariwo wọ́n ta pé tó ẹ sì ń parọ́ fáwọn èèyàn pé ẹ̀yin tíjọba fi síbi nǹkan ẹ̀sìn ń parọ́ kẹ́ sọ fún pé etí ń bẹ́ẹ̀ bẹ́ẹ̀ o pé ẹni wọ́n sọ yọ ọdún tó ti wà ń bẹ̀ ṣe tíjọ́ ni ṣùgbọ́n tá a bá sòdodo ọ̀rọ̀ a máa korò létí ẹni tí ọba gbọ́ rí. bẹ́ẹ̀ni. ìdí inú tó ti pẹ́ ti máa ń sọ̀tàn èmi èé bá èmi èé bú yàn kódà bẹ́ẹ̀ yẹn bú mi mi èé blọ́ọ̀kì wọn lórí Facebook tẹ́ bá bú mi mi èé blọ́ọ̀kì èèyàn ìyín farabalẹ̀ ìjọ bú mi dáadáa tèmi ni pé lọ síwádìí ó dàbí ọdún kan ni nígbà mo kọ́kọ́ sọ ìgbà yẹn àti ẹ̀ tí ì máa fojú hàn lórí Facebook a máa ń kọ ìtàn a máa ń táìpẹ̀ ni mo wá kọ ìtàn nípa ọ̀rọ̀ yorùbá ń gbà yẹn pé bó ṣe jẹ́ bó ṣe jẹ́ pé ọdún 1919 pé ọ̀yọ́ nìkan àwọn tá à ń pè lẹ́yìn ọ̀yọ́ nìkan ní jẹ́ yorùbá bẹ́lẹ̀ ṣe rí bẹ́lẹ̀ ṣe rí ni ẹnìkan bá bú mi lọ́dún náà pé kò sí èbújú òbú mi tán pé kódà ó pè mí wèrè dánwò mo wá ní mọ̀ bínú o lọ síbi báyìí lọ síbi báyìí lọ síbi báyìí ní yunifásitì ìbàdàn ibi tí mo ní kọ́ lọ èmi gò débẹ̀ ni o ṣùgbọ́n mo mọ̀ pé ẹ̀rí tí mò ń sọ ibẹ̀ ni ó ti rí i mọ̀ pé ó sì lọ lóòótọ́ ó sì lọ bára àwọn pòfẹ́sọ̀ nígbà wọn gbọ́ wọn ní ah, ẹni tó sọ̀rọ̀ òdodo ọ̀rọ̀ ló sọ òun fún rẹ̀ sì jáde padà wá sórí Facebook wá sọ pé tó òun ti lọ ṣèwádìí o pòfẹ́sọ̀ tó ń dẹ̀ lọ bá bí Lájí Abbas ṣe wí gẹ́lẹ́ lórí ìgbà wọn fi fún mi ní olùkọ́ àgbà àwọn èèyàn wá bẹ ẹ wá máa wo nǹkan àwọn èèyàn ṣe mọ̀ pé agbọ̀rọ̀dù lọ̀rọ̀ ń dùn báwọn èèyàn ìrẹsì bẹ̀rẹ̀ sí ni wàá bu lùmọ̀ wá ní rárá o òun gan ló yẹ kẹ́ ẹ kí ẹ̀yin tẹ́ ẹ̀ ń bú mi nígbà tí ń bú mi ń gbà ẹkún wò ni nígbà wàá sọ pé òun ti lọ ṣèwádìí lẹ wá ń bu ọ̀rẹ́ tèmi lèyún ìtẹ̀mí náà ṣe bíṣẹ̀ ìwádìí ṣe rọrùn sí lòun náà ti lọ ṣéun mo rò pé ẹ gbọ́ mi yé. àgbọ́yé ẹ kú ètò ọlọ́run máa fi ọlọ́run aṣàgbára dọ̀tún ọlọ́run adẹ̀ fún lókun àtàgbára tẹ̀ fún máa ṣe. ẹ ṣe gan ni o alátìlẹyìn náà ọlọ́run àwọn kan tó máa pè tẹ́ fún máa ṣètò ẹ̀ tó máa tàn lọ síwájú tẹ́ máa bá àtàwọn mọ́lẹ̀ sí i. Ọlọ́run a máa fún yín ní ọgbọ́n àtagbára yẹn o. ẹ ṣe pọ̀ ó kọ yín lẹ́ẹ̀kan sí o. ẹ máa tẹ̀síwájú Abíọ́dún láti ìlú London. ẹ ṣe gan ni o ẹ ṣe gan ni ẹ máa bá wa ká lọ. tó Yorùbá ní pé ẹni ayé òjò gbádùn ọjọ́ ìsọjọ́ ni ayé gbàgbé rẹ̀ lọ a rí i pé alẹ́ ká fi ojú òpó lẹ̀ káwọn èèyàn ó béèrè ìbéèrè lálẹ́ ni kò sí nǹkan bíi táàfin fẹ́ sọ pé tá a bá ń ṣètò káwọn èèyàn ó béèrè a rí i pé a máa tún download ẹ̀ àìsẹ̀ upload ẹ̀ sórí YouTube àwa náà sì mọ iye eh, dátà eh, tí yóò tó gbé lọ ní tí yóò tó gbé lọ lọ́tọ̀ èyí dátà tí ó gbé lọ lọ́tọ̀ ìdí nu tó ṣe pé tá a bá ń ṣe la fi mọ síbẹ̀ pé ká ṣe láàrin wákàtí kan tí nǹkan bá dẹ̀ ti ń pọ̀jù kọ́ mọ̀ bá a sú àwọn tó fẹ́ wù àtẹ̀yìn tẹ̀ ń wò wá nígbò sí pé ìtàn ni eh, bó ṣe nínú ọmọ méjì bákan náà bákan náà bá ṣe máa sọ èyí náà darapọ̀ báwọn tó ń ṣe alátìlẹyìn ètò yìí ètò ìtàn Yorùbá ẹ lè kàn sí wa lórí WhatsApp wa o ẹ lè kàn sí wa lórí plus two three four eight zero two three six eight seven four three two ẹ lè ẹ lè kàn sí wa ẹ lè kàn sí wa mm, ẹ ṣe gan ni ẹ ṣe gan ni ọmọ méjì ọjà máa ta àtàrí ká máa dágbére. títí ọ̀la tààtùn báyìí lórí ètò ètò wa ìtàn yorùbá ó tèmi padà tó lè tókò náà ni azan taiwo ló kí n pé ó di ọ̀la. tó mo dúpẹ́ lọ́wọ́ ọmọdé o mo dúpẹ́ lọ́wọ́ àgbà mo sì dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin afẹ́nifẹ́re bákan náà mo sì dúpẹ́ lọ́wọ́ ọmọ ọba eh, gbàgbàgùrà àná tí wọ́n pè mí ọmọọba ìgbàgbàgùrà àti àná tí wọ́n pè mí mo dúpẹ́ o mo dúpẹ́ o lágbára ọlọ́run lágbára nígbà tí gbogbo ètò bá tó ẹ̀yẹn ti abẹ́òkúta ẹ mọ̀ gbà lórí rédíò nílùú abẹ́òkúta náà láìpẹ́ mo dúpẹ́ lọ́wọ́ ọ̀rẹ́ bàbá mi ọ̀túnba mọ́sọ̀bọ́lájí abímbọ́lá david torí pé yorùbá ní pé bí ajá bá lẹ́ni lẹ́yìn yọ pọ̀ bọ́ mo dúpẹ́ o fún àtìlẹ́yìn yín àti gbogbo ẹ̀yọ́ olólùfẹ́ mi káàkiri tìbútòrò àgbáyé tá a jọ wà lórí agbo ìyún gúrùpù tolùkọ́ àgbà lórí WhatsApp àwọn tó gbẹ̀yìn lẹ́yìn ṣe àtìlẹ́yìn fún wa mo dúpẹ́ ò mo dúpẹ́ mo tú ọpẹ́ dá ṣe láti ilẹ̀ Amẹ́ríkà ní dé Canada ní dé Brazil ní dé India ní tó fi kárí gbogbo Europe tó fi kárí gbogbo ẹ̀yin tẹ́ wà ní orílẹ̀-èdè wa nàìjíríà mo sì dúpẹ́ lọ́wọ́ rẹ ò ìyá dáadáa ìyá àlùbáríkà adétòkunbọ̀ adéyẹyẹ ní orílẹ̀-èdè amẹ́ríkà mo dúpẹ́ ò mo dúpẹ́ ẹ̀ ń gbàgbé rẹ ò ìyá dáadáa ìyá àlùbáríkà eh, kẹ́hìndé andrew mo dúpẹ́ gidigidi gan báwo màá ṣe wá dúpẹ́ o lọ́wọ́ ẹni tó ń tún mi láhàn sí tó bá débi ìtàn ìjẹ̀bú mo dúpẹ́ lọ́wọ́ rẹ Lukman Olújìmí ìgbàgbé ẹ̀gbọ́n mi ọmọọba ẹ̀gbọ́n mi ò lè mọ̀ ìdákọ̀ wọlé orílẹ̀-èdè Canada mo dúpẹ́ o lọ́wọ́ Ọlábísí ní Maryland mo dúpẹ́ o àwọn wọ̀nyí ló ṣe pé tá a bá fẹ́ ṣe ìwádìí ìjìnlẹ̀ àwọn ni wọ́n ń tún wa ní àhán sí ẹsẹ̀ gan ni o èyí lè bá wa fi sọwọ́ pẹ̀lú ògùn Ọlọ́run á tó pàdé o ní ọ̀la ní aago mẹ́jọ torílẹ̀-èdè wa nàìjíríà ní apá kẹrin ìta ààrẹ ọ̀nà kakanfò àfọ̀njá títí ọ̀la ọ̀hún tá a pàdé èmi ọmọ yín ọ̀rẹ́ yín olólùfẹ́ yín Lájí Abbas ló ń kí wa pé ejò kan ò ní rọ́ọ̀lù wèrè pè láyè kó dúró ire o.